وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run àtúndáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó jẹ́ wa tó dá wa tó ṣe wá ní mùsùlùmí ọmọ ilé ní adáwọ̀pẹ́ fún oríṣiríṣi orin ọlọ́run ṣe fún wa ìwé tó jẹ́ ọ̀gá orin ìlẹ́nìkan lọ sí mùsùlùmí àádọ́kùn fún ọba tó ṣe wá ní mùsùlùmí bẹ́ẹ̀ náà là ń gbé àlékún ìgbódédé nínú ìlú àlékún àgbọ́yé ọlọ́run kò ní sáwọn náà lọ. àwọn àtọrọ ìta àti ìjẹ fún Muhammad sallallahu alaihi wasallam kí ìta àti ìjẹ náà kì í yé wọn bá kí ní ọba wọn ara ní rẹ kó bá wọn sọ̀hámà rẹ kó bá gbogbo àná ẹ̀ àpapọ̀ akíra wa kórìkàlẹ̀ lọ́mọdé wa sí àgbà ọkùnrin àti obìnrin pàápàá jùlọ àwọn àfáwà tí wọ́n gbé ìjókòó ìkàlẹ̀ omi dáńfà àti fún gbogbo wa ní àdúgbò mi bẹ́ẹ̀ látòrí àwọn ṣẹ́ẹ̀kù wa àwọn tàbí olùkárí gbogbo àwọn àwọn àfáwà àwọn bọ́dá tí wa tí wọ́n ń dán gbéṣẹ́ dáwà dání ládùúgbò yìí abẹ́lẹ́ ọ̀gá sọ́nà wà tààlà kọ́nà àtúntà ìgbàlejò fún wa kọlọba kí ó lò wọn sábà bí dáadáa kọlọ́n kó fi wọn fún súnà níbi wa muhammadu sallallahu ní àwùjọ wa yìí látòrí tiwọn náà kí a kì gbogbo wa náà pé kalẹ̀ ó àwọn afáàmì àbẹ̀lùkọ́dẹ suleiman àbọ̀ àbẹ̀lá àwọn kì gbogbo wa náà lápapọ̀ pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ohun tí àwọn òṣèré ìbára wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì nígbèsí ayé àwa mùsùlùmí tó rọ̀ mọ́ ìṣe ìsìláàmù wa tó rọ̀ mọ́ ìdúródédé nínú ẹ̀sìn wa kí ni ọ̀rọ̀ náà wọ́n ní as-sunnatu an lànà ànábì Muhammad mafuhumuha kí là ń pè bẹ́ẹ̀ dẹ́ àwárí súnà kí là ń pè bẹ́ẹ̀ torí pé ẹni tí ò bá mọ̀ tún mọ̀ nǹkan kò lè mọ̀ nǹkan kí là ń pè súnà ta kò bẹ́ẹ̀ kí là ń pè súnà gẹ́ bákan fi mùsùlùmá sábàbọ̀ tó máa rẹ̀ tán kí ni àwọn orípa súnà káde súnà ní ọ̀sánlá kí ni ó bí sáwùjọ wa kí ni ó bí fún ọlọ́dọọdọ ẹnì kọ̀ọ̀kan wa kí ni ó bí fún wa lápapọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí eléyìí ṣe pàtàkì fún ọ̀ká mọ́ torí pé ìkan nínú àwọn àfa ẹ̀sìn ó ní àsúnnàtú yíyá Islam wa islam wa sunna sunna gẹ́gẹ́ ni islam islam náà sunna ìtumọ̀ pé tọ́wọ́ fẹ́ ṣe islam ọ̀lẹ́ ríṣẹ́ àfikọ́ ọmọ sunna àmìlúwà muhammad tó wọ́n lọ́wọ́ fi rán ọ̀lẹ́ rí islam ṣe mọ́lọ́wọ́ ṣe gbé kalẹ̀ islam gẹ́ sunna sunna náà ní islam wọ́n mọ̀ pé ẹ̀yin onísúnnà nù àwọn èso onísúnnà ìtumọ̀ pé islam gẹ́ ló ń dì náà. kìí ṣẹni tó ń pè lórí súnà torí súnà kan ní Islam súnà yìí sì rèé nítorí pàtàkì ni tó yẹ ká mọ̀ tó yẹ lọ kọ́ ìpàtàkì rẹ̀ torí wípé bàbá wa náà wọ́n pàtàkì eléyìí wa ṣètọ́nù lẹ̀ bídíà ni tí ò sínú ẹ̀sìn ọmọ bá gán náà mọ̀ pé tí ò sínú ẹ̀sìn ṣètọ́nù ni máa ń gbé wá fún yẹn kó wá sí kínní kó gbé súnà ànábìgà ọmọ wa náà ti mọ̀ látàrí ìjọ pé nǹkan sì ń jẹ sí ń jẹ súnà ṣùgbọ́n bó ló ṣe wá rí ni wọ́n mọ̀ kódà ibi tí ó tó ní ilẹ̀ dé nínú mọ́ṣáláṣí ọ̀sẹ̀ ìyá yìí ò ìyá súnà ní nfa ní ẹgbẹ́ pé kẹ̀kẹ́ ń jẹ́ súnà táyì bí mu wa lọ́sẹ̀ bá kó náà lẹ̀sìn ṣùgbọ́n kí wọ́n á mọ nǹkan tó ń bẹ kò tí ì tókó lọ wá kọ́ nǹkan kó mọ pàtàkì ẹ̀ na bàbá tí ń sọ pé ọlọ́run kó pa náà ṣe fọ́rẹ́ kó lẹ bí di àṣẹ ìtọ́ nílẹ̀ kó gbé súnà níbi ga ó náà pé súnà wà ṣùgbọ́n tí ò bá dá súnà mọ̀ súnà tí ń ṣàjọ àwọn lédè kó jùmọ̀ tàkó kó níbo lẹ ti rí ní tẹ́ gbé bẹ́ẹ̀ dẹ̀ ni tí ń fàdúrà rẹ̀ náà ni ètò ń takò ìyẹn ló fàdúrà pé ní ká mọ súnà ó ṣe pàtàkì torí pé ẹni tó ń súnà wa náà lòjíṣẹ́ wa a sì lè wà ní ìsìláàmù àti kátẹ̀ lójíṣẹ́ ìyẹn ló fàdúrà pé gbogbo gbọdọ̀ mọ́ sọ lọ́rọ̀ wa lóòjọ́ kan àbí tí ìyẹn bá ṣe mùsùlùmí wọ́n tó kọ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́rìí fọ́lọ́hún nìkan ní ìmọ̀ jọ́sìn fún kò tó lè jọ́sìn fún mi lódodo àyàfọ́lọ́ bákan náà mo jẹ́rìí pé Muhammad lòjíṣẹ́ ọlọ́run àtúmọ̀ pé tó bá jẹ́rìí pé òjíṣẹ́ pẹ́ẹ́rẹ́ sí ẹ ìtumọ̀ pọ̀ tí mo pe ìlànà rẹ̀ ó ti dédé fún ẹnu òwe pé súnlẹ̀ igi nìpínlẹ̀ Islam wa kí wọ́n là ń pè súnlẹ̀ jẹ̀mọ́ súnà táwọn sọ̀rọ̀ súnà súnà ẹni pé akẹ́kọ̀ọ́ ó ti wá mọ́ra tó yẹ kó fìdí àbídì yorùbá ni èdè lárúbáwá ni wọ́n ní àsúnà tu èdè lárúbáwá ni tábà kọ́kọ́ fojú èdè wo tá a ti definition lọ́nà ẹ̀tẹ̀dẹ̀ tá a ti ẹ̀sìn wo tọ́wọ́n ní àsúnà tu ìtumọ̀ rẹ̀ ní àtọ̀rí ìkọ̀tù ìlànà ojú ọ̀nà lápẹ́jú kẹ́nìkan máa pẹ́ wọlé sí alẹ́lúwọ̀ ti fi súnà àbálágbẹ́já sago mọ́kàn lólu ọ̀rẹ́ jẹ́ kíni ọ̀rẹ́ ní wọlé kílá lódì yẹn ó ti di àṣà rẹ̀ ó ti di lànà ẹ̀. so súnà tá a gbà kò mí ìpé tẹ̀lé ànábì o èdè la yá ló mẹ́ pé à ó ti di àṣà bàbá alágbájá. ó di súnà alágbájá yóò jẹun kó tó kú olè yẹn kó ti di kíni kó ti di àṣà ẹ̀ àṣà ìlànà nínú èdè à ń pè súnà ìrànlọ́wọ́ bá sọ́nà wàtà ara sọ́kò wà láti ń tẹ́jìlá lè sún nẹ́tì ńlá ìtẹ̀bùdílá wọ́n ń tẹ́jìlá lè sún nẹ́tì ńlá ìtàwílà tàwílà ọlọ́ni ìlànà ọlọ́run ọ̀nà ọlọ́run àṣà ọlọ́run kì í yí padà ìyẹn nínú èdè súnà ìtumọ̀ àtọ̀rí ẹ̀kọ́ wàlọ̀ àádà ìlànà àṣà ṣùgbọ́n nínú ẹ̀sìn èyí tó wá kàn wá lọ kí láǹpẹ̀ súnà nípa ń pè súnà nínú ẹ̀sìn ni mà sọ́ọ̀hà àní nàbí ètò bá rinlẹ̀ látọ̀dọ̀ ànábì tó rinlẹ̀ lọ́dọ̀ ànábì àmọ̀tà sọ́lá àbíká sọ pé mà sábàtà nínú nàbí ètò bá rinlẹ̀ látọ̀dọ̀ ànábì nìkan ó lé bóyá ọ̀rọ̀ ni wọ́n ti ọ̀rọ̀ yìí ànábì ló sọ tá a sì fẹ́ rí fáyẹ̀ àdìpẹ́ wà authentic ọ̀rọ̀ yìí rinlẹ̀ tó bá rinlẹ̀ dọ́dọ̀ àná kí láàpẹ́ oṣù jẹ̀mọ́ sunna ni. nínú àmọ́lé àwọn hadith àti kọ́lá rọ̀ tó lọ láàbọ̀ àtọ́lá ànábì sọ báyìí. irú àpèjúwe yìí láti sábà lọ́nu àwọn kutubul ahadith àti kọ́lá rọ̀ tó lọ àtọ́lá ànábì sọ báyìí àbí kí sábà lọ́pẹ́ sẹ́ni ìtú rọ̀ tó lọ láàbọ̀ àtọ́lá mo gbọ́ tá ànábì gẹ́gẹ́ bí Umar bin radiyallahu anhu lórí kan náà rọ pé sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul gbogbo bá níbi ìsọ̀rọ̀ ìpè ní innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tá a bá ṣe pẹ̀lá ní ẹ̀dọ̀ bá fi ṣe ta ló sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wọn ẹ́n ànábì súnà lò yẹn máa ń pè ní as-sunnatul qawliyya súnà tọrọ ó pọ̀ lọ jáńtí rẹ́rẹ́ òtọ̀rọ̀ tánà ìbá ti sọ súnmọ́ nù. bákan náà iṣẹ́ tánẹ́bí bá ṣe tá a fẹ́rí fáyìí pé iṣẹ́ yìí ò ànẹ́bí ló ṣe ìyẹn náà súnmọ́ ni. ìgbà mi ń bẹ̀ẹ́ rí tí sàbí òkè tó pé ànẹ́bí ṣe báyìí ń sojú mi kí ni sàbí yẹn ṣe fún wa ó nàárẹ̀ tí tánẹ́bí ṣe kí ni tó ṣe kí lápẹ́ yìí náà súnmọ́ nítorí pé sàbí yẹn ò déédéé sọ nǹkan pò lòún ṣe ànẹ́bí ló sọ kó ṣe àpèjúwe eléyìí ni lórí hadith Humran mọ́lá Usman rọ̀díàlà anhu rọ̀díàlà anhu huma ọmọ ọ̀dọ̀ Usman kan wà Usman kan náà tó jẹ́ khalifa rasul lẹ́gbàá tá níbi kútọ́ náà wọn kò làfà tá ní Usman bin Affan ọmọ rẹ̀ kan fọláyé Usman ní kóun gbómi wá ń jọ kan kóun fi ṣàlùwàlá Usman wá káwọn ẹ̀jọ́ wá ṣàlùwàlá fún wọn òmùrọ́nù tún bá gbómi tó jọmọ rẹ̀ wá ń nalẹ́ tí ọ̀rọ̀ pé Usmanu ṣàlùwàlá ṣe báyìí ṣe báyìí títí tí tó fi parí àlùwàlá yìí ó ní Usmanu wá ń sọ pé àlùwàlá tí mo ṣe yìí o mo rí ànẹ́bí sọ̀rọ̀ àṣálá tó lé kíní tó ṣàlùwàlá bí mo ṣe ṣe yìí kí là á ní Usmanu ló ti jẹ́ ṣùgbọ́n ànẹ́bí gẹ́gẹ́ ló ti jẹ́ Usmanu tẹ̀ súnà ti ṣẹ́ ó di mélòó ó di méjì. náà níta tó pé súnà ní ìtànẹ́bí rí tí wọ́n ṣe tó sì mọ̀ sí ànẹ́bí yóò sì sọ̀rọ̀ kò sì takò àìpẹ́ àìtakò ànẹ́bí nǹkan yẹn ó ti di kíni ó dẹ̀ sí ni tí ò bá dáná ẹ̀mí tánẹ́bí takò pé ẹ mọ̀ ṣe báyìí mọ́ àpèjúwe àníbà Muhammad rasala ó rán àwọn èèyàn kan lójú ogun wọ́n á fẹ́ nìkan ṣe olórí eléyìí ló wà ní súnà níbi àníbi tẹ́ ẹ bá ń lọ bìkẹ́ tẹ́ bá pé mélòó ẹ fẹ́ nìkan ṣe olórí bóyá ń lòde ìyàwó ni à ń lọ láti bí sí ẹ̀nà pàjá àkóra láti bí bóyá mẹ́wàá àbúlágbájá ẹni ẹ̀jẹ̀ àmírù ìrìn àjò wa ara súnà tá a rori pa súnà tá a sọ láwùjọ ni àmì ẹ̀ tọ́jọ́ kú ní tán lòdì bá dẹ̀ tó sì jáde bóyá ọ̀kẹ́ ló tẹ̀ lẹ́nu mọ́tò kò sẹ́ni tó dẹ̀ nìkẹ́ yìí ní lákẹ́ kò sí àmírù láàrin wọn. àmì tẹ́ bá gómìnà ẹ̀jẹ̀ nìkẹ́ jẹ́ olórí bóyá ìyá wa náà ni. Ah, ìtura náà yìí gbàgbọ́n káti ẹ̀ kú ah, ẹni tẹ́lá tó lórí pé iṣẹ́ ilé ìdúré máa ẹ̀ gbà sí lẹ́nu gbọ̀ngbà tó bá parí àtẹ̀kẹ́ ṣe aburú ọ̀rọ̀ ìrìn àjò yìí òun náà ní kírun fún wọn tó bá ti wá kírun tó bá kí ìrun tó kí fatia tó ké súra kó tó rùkú yóò rí pòun pé kúlú àlá pé a ó ké fatia lágbójúwe ó ké alukọ rí a kó tó rùkú yóò rí kúlú àlá òlé tó bá dé wá kẹlẹ kejì tó bá ké bóyá fatia tó ké alaha kó taka sórí lágbójúwe yóò fi kúlú àlá gbogbo òun tí wọ́n ń kí tẹ́yìn lọ́tẹ́yìn bọ̀ kí ni wọ́n ń jà àwọn lójú pé a. Ah, tí ó ní alẹ́lẹ́ yìí gbogbo kúlúwàlà kúlúwàlà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmírù wọn tó jẹ́ sọ́dún ìpè tó ta sí létò àlẹ́ ní kò bóyá ó wà ní ẹ̀rọ bóyá kò ẹ̀ta fi ilẹ̀ gbàtọ́ wa dé lu Mẹ̀dínà padà wọ́n bá sọ fún àná pé ẹni tẹ́ fi sàmírù wa báyìí báyìí lè ṣe táyì ló táyì bọ̀ àná ìbá pé láwáyá ń gbọ́ kílódé tó fi ń ṣe báwọn ó ní Suratul Ikhlas kúlúwàlà mú mọ̀ láìkè rẹ̀ pọ̀ ni mo láìkè rẹ̀ pọ̀ ànábì ni a ah, mo ti láìkí súra ọlọ́run fẹ́ràn wọn náà kódà yóò ṣe sábàbí àlùjànnà fún un. sálẹ́bí sọ pé máa ká bó ṣe ṣe máa ṣe làbí máa ṣe lọ ànábì sọ yíyà pé ànábì tún ṣe kí ni ó àpúrúfẹ̀ lágbẹ́tẹ́ bá rí èyẹ̀kẹ́ lẹ́ni tó bá ń lo súnà yẹn ẹ̀ràn bírọ́dà sí mi tó bá ń kírun lórí pé òfin kúlọ̀ àlá gbogbo tó bá kà ó kà tó gùn ní ó kà tó kúrun yóò rí pé ó kà kúlọ̀ àlá kó ṣe kí ni kò tó sàn wọ́n ní bolẹ́ tiri súnà ànábì ẹ̀dá kò sá ànábì ló ṣe ṣùgbọ́n ànábì rẹ ni tó ṣe kò ṣe kí ni kò ta kó kini ni yẹn lè jẹ́ mọ́ súnà ni àyíká ní àsúnàtú alkọ̀ọ̀lìyà ìtànẹ́bí sọ lẹ́nu lẹ́nu pé kọ́lá rasulullah sallallahu alaihi wasallam àrí àsúnàtú alfẹ̀ẹ́lìyà ìtànẹ́bí ṣe kí sábẹ́ kan máa sọ pé ànẹ́bí bi báyìí jọ kan ànẹ́bí ṣe báyìí bákan náà àrí àsúnàtú àtẹ̀kẹ̀rẹ̀rìyà ìtànẹ́bí kọ́ ànẹ́bí kọ́ ló ṣe ṣùgbọ́n à ń ṣe si sì mọ̀ sí kò sì tako ó wà fúrúfẹ́ ni ìyẹn náà ti kí ni ó ti dìlànà wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá àwọn afáàní hadith ẹni tàbá rà hadith mi tó ń sọ pa ìròyìn ànábì sunnatun alkalkiya bọ́lọ̀ ń ṣe dá pé bó ṣe àìtì ẹni bó ṣe sanra ni àbí tó ń sọ pa kòlòkìyà ìwà ànábì ìyẹn náà ẹni ká jẹmọ onímọ̀ jẹ́ kí ni sunna bẹ́ẹ̀ àwọn àfáà wa tó ẹ̀sẹ̀ǹdì máa nà gbà pé gbogbo ọ̀rọ̀ àdìsọ́kàn wa gbogbo ohun tó ní súnà nítorí kankan àlera máa ṣe lórúkọ ẹ̀sìn àsìkò jẹ́ pánẹ́bì ló ṣe kí ni tó ti ṣe. ìyẹn lẹ́mọ̀ rí pé lágbájá tí àdìsọ́kàn rẹ̀ ò bá da tàwọn sí tawhid tí ò ní àkídá á ní kéé ṣe kí ni kéé ṣe onísúnà torí pé àdìsọ́kàn tó da ta ló mú wájẹ mọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. súnà ìpínlẹ̀ rẹ̀ rẹ̀ ìtànà yọ ọ̀rọ̀ sọ́nà tó mú wájẹ. náà tọ́lẹ̀bí wa mú wá yìí ẹ̀rí wa pọ̀ jantirẹrẹ tó pè wá sákìyèsí póun náà la gbọ́dọ̀ lò la gbọ́dọ̀ fi tẹ̀sùn. bákan náà la rẹ́ẹ̀rí jantirẹrẹ tó ń kìlọ̀ fún wa nípa àyàpá àlànà ànẹ́bì. ọlọ́ba subhanahu wa ta'ala ti sọ fún wa nínú alukur'an al-karim suratun nisa fàlàwà rọ́bìk ọlọ́ni mo fi ọlọ́wọ́ ọba rẹ̀ búra. ọlọ́run bá gẹ́gẹ́ nífìlà rẹ̀ búra o ẹnu tọ́lọ́run bá sọ̀rọ̀ fún wa tí ó búra tó yẹ ká tó máa yẹ rẹ̀ wò pé ká yí rí ẹ̀ tó kó wa man asdaqu minallahi láì ní bí ọ̀tọ̀ ló ń tọrọ ni ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀ òdodo ni ṣùgbọ́n ọlọ́run tó wá búra kó lè dà ẹlòmí bèrè ẹkọ kẹyẹ ká máa sọ̀rọ̀ nù kútúbà tí mo bá ní yá yẹ lẹsìn náà mo ní ìbàdí kígbe náà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ òkè súnà wà á máa ń dákẹ́ ni. yóò ti mọ náà yóò mọ jẹ́ pé onígbàgbọ́ lòun náà mo tọ́jú mọ́ lónígbàgbọ́ inú mọ́ lónígbàgbọ́ ní táyà yìí ẹlọ́nu ní táyà àyà sixty five ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni òǹbura mìíràn náà títí tó jẹ́ pé kí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn kò síbi tán kẹjọ lọ jọdọ tá ní ọ̀dọ̀ ànẹ́bì lọ. ṣèwọ́n tó ń pẹ́ nìkan láti sílẹ̀ tí wò fẹ́ jẹ́ bẹ́ẹ̀ máa wo ibi tó ti kùnà ó ọlọ́run ní àti ilé mẹ́ ló nígbàgbọ́ àbí tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ìwà àtẹ̀yìn kò sẹ́ni tí ó bá yín parí ẹ̀jú tá ní lọ ànẹ́bì kí ni túmọ̀ ọ̀rọ̀ yín pé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀ǹsó kò sún ànẹ́bì ti gbé kalẹ̀ àìmọye mọ́sálásí lẹ́yìn tọ́rọ ó ṣẹlẹ̀ òun bá wa ṣe rí nu ẹjẹ́ àwọ̀ bá nẹ́bí ṣe ṣe bá a ṣe rínú àmì irú ẹni bí tọrọ ó ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ pé wọ́n ti pé ẹ̀sìn láàfin tó sánẹ́bí mú wá ní alọ́fẹ́ dẹbí rú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà láwùjọ wa ni ayẹyẹ òfin tánẹ́bí mú wá kàn fi tu ọ̀rọ̀ mọ́ gbogbo ẹ̀ ní òfin níyẹjú ìyapẹ́ inú fi ń pọ̀ ọlọ́lẹ́ẹ̀sì ìlógún nígbàgbọ́ àbí ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ń padà síbi súnà níbi tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ àfà kí tó ti níbo lọ ti rí àánú gbá tó ti rà lẹ́rìí ìfáwọ̀ bí tó ti rí ẹjẹ́ lọ́nu sọ yìí Bukhari ìtànibí sọ̀rọ̀ ẹ̀wọ̀n ní Kùránì bọ́lá ti fi rán níbi ní ṣìkì náà ṣùgbọ́n táwọn sọ̀kọ́ wo ó yàtọ̀ sáfà wa láàrú ó yàtọ̀ sí lànà wa ó yàtọ̀ sí ìjọ wa àwọn nítorí kàlà wa mọ̀rìkàsílà wa aráàlú kan là wa àwọn Haúsá náà máa ṣe yún ọjọ́ nínú ọ̀rẹ́ àwọn Yorùbá náà ń àníwò pé sí ní tẹ́nìyẹn ṣe sí ní tó wà lákọọ́lẹ̀ ni àbí tí ò lákọọ́lẹ̀ ń tà lẹ́nu wa ọlọ́ni ẹ̀ tí ìlédo nígbàgbọ́ àbí tẹ́ bá ń dá ọ̀rọ̀ yín padà sí di tánẹ́bì mú wá súnmọ́ láyé jìdú fi àwọn fúnṣe ìmọ̀ àrọ́jà mímọ̀ sọ̀rọ̀ yìí tẹ́bárí súnmọ́ àlẹ́bí lórí ọ̀rọ̀ yẹn torí pé kò ní gbogbo ẹni tó ní ẹjọ́ ọ̀rọ̀ padà sọ́dọ̀ àlẹ́bí ni ó gbà ọlọ́ni tẹ́ bá dá padà sọ́dọ̀ àlẹ́bí àti lè gbà inú nígbàgbọ́ àyà àti tẹ́ bá dá padà sọ́dọ̀ àlẹ́bí kíníkíní ọkàn yóò wá tán tó yẹ lómi ò táwa náà bàbá ní kinní náà wàá mọ tó ṣe kọ́hún mọ́lúdì tó ṣe ìdìbò bàbá ní kinní náà tí wọ́n ní òsì ìdìbò bàbá ní kinní náà ṣe kinní ìbò ń ṣe ṣe ìpínlẹ̀ ìgbà tá a rí fáwọn ọdọ àdébí kò tún tẹ lọ́rùn kínníkínní tó wà lọ ọlọ́ọ̀ni ọ̀tún tí ìdó nígbàgbọ́ títí kínníkínní ètò ọlọ́kàn rẹ wọ́n yìí sálè mú tẹ̀sí ìmọ̀ tó ìdúwọ́ wa àmọ́ ní ìyá tí mo ti wà ní ẹ̀sìn látòní lọ èmi ló jẹ́mọ́ èyí tó ń jẹ́ sí rèé o ká padà sí tọ́lọ́run fi lánàá sọ́lá ẹ̀rí kan rèé ẹ̀tún lọ́nu sọ́tún nìta ìyáyà 59 ọlọ́wà sọ́nà àtàlá ni yá ayọ́ ẹ̀lẹ́dínà àmánù ẹ̀ẹ́dẹ́ gbàgbọ́ tọ́lọ́ bá ti pè wá báyìí ní alukur'an pé èyí dẹ́ gbàgbọ́ ìdí ó tẹ̀lé ní pé wọ́n fẹ́ pa wá láṣẹ kan tó jọ́nà yẹn fún wa àbò fẹ́ kọ̀ọ̀kan bàjẹ́ kan fún wa nínú àyà yìí ọlọ́run ní èyí tẹ́ gbàgbọ́ àṣẹ ló wá fẹ́ pa wá àti ọlọ́ọ̀hà ẹ̀tẹ̀ lọ́lọ́run o wà àti ọ̀rọ̀sùn ẹ̀tẹ̀ lójíṣẹ́ tó bá ní kéèyàn tẹ̀ lójíṣẹ́ jẹ̀mọ́ kí ní ẹni ká ṣe kí ní tẹ̀lé súnà ànẹ́bí ìwọ́ wá ní pé èso ní súnà àìpọ̀ tẹ̀lá ànẹ́bí lọ ń sọ o olóyún wa ùlí amúrì mi nǹkan àtàwọn aláṣẹ nínú yín àwọn olórí yín àwọn àfẹ́sìn lópin ìgbà tó bá pa yín láti ẹtí òòtá kò tó lọ́hùn tàbí ọlọ́wọ́n nípa íńtánẹ̀tì àtúnfiṣẹ́ yìí ẹ wá ní ìyapa ẹnu lórí ọ̀rọ̀ kan bóyá nu mọ́ṣáláṣí yín bóyá nu ẹbí yín bóyá nu àwùjọ yín láti rọ́nà àbáyọ nípa rùdúhù ẹsẹ́ lè padà ọ̀dọ́ nípa ẹ lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ padà fọ́dọ̀ òjíṣẹ́ ọ̀dọ̀ òjíṣẹ́ lẹ lọ́wọ́ ní kíni súnà ọlọ́run jẹ́ wá ṣe lé ìgbàlíkà káìrò ẹ̀hẹ́n èyí tó lóore fún yín nu wà á sànù wíìlà ìyẹn ni ó láti bọ̀ fẹ́ tó dáa fún yín ṣùgbọ́n jẹ́ wọ́n ṣe ń tàwa ń ṣe láwùjọ wa nu tọrọ bá ṣẹlẹ̀ ilé ògbèsí làkà ilé ìjà gbèsí làkà ìwò náà ṣé làkà ìlà mísẹ̀sì ni làkà ìní ẹ̀sìnlẹ̀ mm, eh, yorùbá kà láwàá yìí ìṣe ìlú nìdàlú àbí ìyí ò lọ́nú ẹ̀sìn ìṣe ìlú ìdàlú kan lọ débì kan tó lè fẹ́ ń ta tàtà àìtàkàtà ìṣe ìlú ìdàlú gìlà débi lé yìí sẹ́wọ̀n sáwọ́dì mọ́ àbálù wo ni ká dérú gìlà yìí ẹ́ àbá asọ́tẹ̀ wà àbálù wo ni sí àtàkàtà báwọn ṣùgbọ́n ètò bá ti forí gẹ́gì kíláàsì àgbà ẹ̀sìn lágbèrè ẹ̀sìn òtàkàtà tí ò bá ta ko ẹ̀sìn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ sí bá wá délẹ̀ tó yẹ kókò sí tó ka àsámẹ̀ níta yóò fi gbẹnu pé ìṣe ìlú ní ìdààlú à ẹ̀kẹ́ rí ẹ̀sìn Saudi ní ìtọ́ ṣeun ọlọ́run tó rán sí ra nẹ́bí kò lóun rẹ lẹ́sìn Saudi ó ní màmá arsalnaka illa rahmatan lil alamin mo jẹ́ mo fi ẹ́ ṣe àánú fún gbogbo ayé kò sọ pé àánú fún Saudi kò àwọn òní fẹ́ padà sí tó lọ́wọ́ wíta níbi sọ ọlọ́run tí nǹkan bá tẹ̀ lọ́dọ̀ yín ibi tí ẹ ti rí àbáyọ ni pé kẹ́ padà sí tó lọ́wọ́ wíta níbi sọ ẹ̀mí ọjọ́ kẹne mọ́ṣáláṣí báyìí ni báyìí kọ́ báyìí ni báyìí ni ọ̀rọ̀ ẹ̀ tí ó fa wàhálà ìwọ́tọ́ ní báyìí ni èrí ẹ̀dà nínú súnà àdébì tọ́lọ́ mẹ́sì wa tí mo lọ mẹ́sì wa ìwọ́tọ́ ní bẹ́ẹ̀ kọ́ èrí tiẹ̀ náà ti kí ni èrí tiẹ̀ náà dà ọlọ́run tẹ́ wá ṣe báyìí láti rọ́nà àbáyọ ẹ̀rí kejì rẹ o tí ń wá sí pé internet bá mú wa là á fi fẹ́sìn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ti mọ̀ ẹ̀rí pọ̀nà alukur'an kó fẹ́ kọ́ mùtà alukur'an wa kí wàá mọ̀rọ̀ ànẹ́bí wa Muhammad jẹ́ wa fúnra rẹ̀ alukur'an sọ fún anú sátún nìsa sátún nìsa ẹ̀ náà lélẹ́yìn náà wa ọlọ́ni wa wọ́n atọ́ ar-rasul atọ́ Allah ẹnikẹ́ni tó bá tẹ̀ lójíṣẹ́ tó ṣe súnà ọ̀run ọlọ́wọ̀ kó tẹ̀ lóhun o tó bá ṣe súnà tó kírun balùbalù tó yẹn nẹ́fìlà kan tí ò sí inú ẹ̀sìn tẹ́ lọ jó ń bẹ̀ ẹni àjùdùkẹ̀lẹ̀ ẹ̀sìn tí ò sí bá nẹ́bi ṣe wá o ṣe ń tọ́lọ̀ nǹkan lánàá bí o àtọ́lọ́ náà là ń ṣe ọlọ́run lẹ́ni tí ó bá tẹ̀lé mi tà nẹ́bi kí mo rẹ́ sí tó sàlàyé ẹ̀sìn fún yín lọ tẹ̀lé ọlọ́run yẹn ti ọlọ́ọ̀lẹ́nìkẹ́ni tó bá tẹ̀ lójíṣẹ́ ọlọ́run gbà kó tẹ̀ lóhun o gbẹ̀tẹ̀ bá ní tọ́lọ́run lẹ́ ń ṣe ń bì kan ṣùgbọ́n ìlànà tẹ́ ń ṣe yàtọ̀ sí tó jíṣẹ́ tọ́lọ́run kọ́ lẹ́ ń ṣe o lágbèjú àti kò táwa yóò mọ lọ ọmọ tó yá tó yá níbo là ń lọ àlọ́ mọ́lódì ṣé tẹ̀sùn náà lọ síbẹ̀ títà ní lọ́run lọ sí jẹ̀mẹ́ tọ́lọ́ náà ni àbẹ̀rẹ̀ nìkan ló ń lọ sí tẹ̀sùn rí ni ẹ wá àìpé tá a lọ sí mẹ́rin kéde kí ni kéde tìtọ́ lọ tòun ló jù sí èwò kò ṣe torí pé kò sí inú súnà òṣùwọ̀n táwọn fi wọn gbogbo ṣe tábà ṣe inú ìsìláàmù rẹ̀ ọ̀kẹ́ ní pé gbé kíní kan wá lè ti ń tẹ̀lé wọn lọ ilé yẹn ṣe lànà mùsùlùmí gidi so ẹ̀rí mi rèé nínú alukur'an kátó fún alẹ́ rí nínú alukur'an bákan náà mo fẹ́ kẹ́ mọ di àwọn àyà yìí kalẹ̀. ẹlọ́nu sọ́ọ̀tọ̀ ali imran aya thirty one ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ń bá wa sọ̀rọ̀ pé kóòlì anábì sọ fún mi pé nkún tuntun ìbónàlá tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run àbí ǹjẹ́ ìpàdé ẹnìkan títí kó lóun nífẹ̀ẹ́ ọlọ́run kò gbèyàn lóun nífẹ̀ẹ́ ọlọ́run kò sẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run ní járe ní lómi rìn lànà èṣù ọlọ́run wá sọ àmì a mọ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run. kílámì náà jẹ̀mọ́ ọlọ́ni kol inkuntun tuhibbuna Allah tẹ́kẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run fàtẹ́bì rú ní ìlànà èmi ànẹ́bí lẹ́ tẹ̀lé àti àṣírí títú àṣírí tó àbí òtú ó ti tú ẹnikẹ́ni tó wá lóò nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́ni táwọn ohun tó ń ṣe tó yàtọ̀ síta níbi ìsíkọ́tò kéde kíni kò nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́gbẹ́ onífẹ̀ẹ́ ọlọ́run tó tọ́ ẹni tó rán sí ẹ wàá tẹ̀lé táyà yẹn sọ fún wa nù ọlọ́run ló wáyé pé lóòótọ́ lóòótọ́ tọ́lọ́ lẹ fẹ́ ṣe tẹ nífẹ̀ẹ́ ọlọ́run àtọ́lọ́nà là ń ṣe fàtẹ́bì ìhun ní èmi ànábì lẹ́ tẹ̀lé tẹ bá tẹ̀lé ànábì yìí bíbù kù mọ̀ lọ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kọ́ ọmọ ṣe tí ò sínú ẹ̀sìn kọ́ ní tọ́lọ́nà là ń ṣe ń bẹ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ o torí pé n wa lẹ́sìn tó torí ẹ̀gbọ́n òjíṣẹ́ dìde ìwọ ń takò ọlọ́run nífẹ̀ẹ́ sọ àti ń tàbí rífẹ́ ọlọ́run ni ká ṣe kí ni jẹ̀mọ́ ká tẹ̀lé kí ni ká tẹ̀lé súnà ànẹ́bí àmì sọlá arórí pa súnà nu o tí ó yẹ ká nífẹ̀ẹ́ ọlọ́run tí ó yẹ ká rífẹ́ ọlọ́run òní ká tẹ̀lé súnà ànẹ́bí àmì sọlá tí ó yẹ kọ́lọ́ náà wá nífẹ̀ẹ́ wa òní ká mọ̀ yapa òjíṣẹ́ tí ó rẹ̀ sí wa ẹni tí ń lọ bí mẹ́rin sí márùn-ún báwọn ẹ̀yà tó lọ bí àyà mi nù sọ́tún ahzab àyà thirty six ọlọ́ni wàmá kánẹ́lì múmìnì kò tọ́ fún múmìnì kan múmìnì èyíkéyìí tó wò ó jẹ́ ọmọdé ni àgbà ni ṣéwù ní ọpẹ́ra rẹ ni mùdírù ni àfáàgbà ni olórí ni bàbá ni bọ̀dá ni lọ́kùnrin kò tọ́ fún wàlámù mínẹ́tìn kò tọ́ fún múmìnà lóbìnrin kò tọ́ fún múmìnà lóbìnrin gbogbo bó ṣe kó náà rí bí ó ṣe tọ́ fọkùnrin ni ò tọ́ fóbìnrin ìfà kọ̀dọ̀ lọ ìwà rọ̀ṣúlùhù amọ̀rọ̀ nígbà tó lọ́n àtòjíṣẹ́ rẹ̀ bá fòfin kan kalẹ̀ ẹgbọ́rọ̀ yé jẹ̀mọ́ nígbà tó lọ́n àtòjíṣẹ́ rẹ̀ bá fòfin kalẹ̀ òfin tá a ti tó jìdẹ́ fílẹ̀ là ń pè ní súnà kò tọ́ fọkùnrin kan kò tọ́ fóbìnrin kan nígbà tó lọ́n àtòjíṣẹ́ rẹ̀ bá fòfin kalẹ̀ à ń yà kúrò láwọn mọ̀lẹ́kíyàrọ̀ tòmìnà àmúríhìn ìtò jẹ́ kí yàrá ni pé ká máa wá ṣùsì lọ́wọ́ ara wọn pé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ eléyìí lèmi ò mú bó lè ṣe lánàá bí ní amúra náà gbàgbára tèmi ṣe mọ̀ rè ah sa ìwọ lọ́rùn kọ́ gbélé ní ọ̀rọ̀ pé constitution nàìjíríà là ń bẹ sọ ni alọ́lọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ni kò tọ́ fọkùnrin kan kò tọ́ fóbìnrin kan tọ́lọ́run bá ti fòfin lélẹ̀ kẹ́ ẹ mọ yírí ẹ wò ẹ ìmúra tẹ sọ irúgbọ́n náà bí mo ṣe máa ṣe tèmi rè kò tọ́ fún yàn irú tèmi bí mo ṣe máa kí kò tọ́ fún yàn àwọn tèmi bí mo ṣe mọ ìgbà ni kò tọ́ fún yẹn nẹ́fìlà tèmi bí ṣe mọ ṣe rè tó yàtọ̀ sí tọ́lọ̀ fi rán níbi kò tọ́ fún. ọlọ́ọ̀ni tọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ bá ti fòfin lẹ̀ kò tọ́ fẹ́ nìkẹ́ni. ayakuna lahum al-khiyara kán wá lọ́dẹ̀ kan láti mọ ẹtúùsì yìí tó bá wù wọ́n kán mọ rìjẹ́ẹ̀tì tó ṣe kíni tí ó wù wọ́n. ọlọ́wà ẹ wa man ya'si Allaha wa rasulahu ẹnikẹ́ni tó bá yakọ̀ tó gbé súnà níbi rẹ̀ tí ń ṣe tó wù fakọ̀dé dọ́là dọ̀làlá fún bí iná ó ti sọnù nísọ̀nù tó fojú hàn àsẹ́ni àánú ló ní bídíà àdìsí àlẹ́mí kọ̀ọ̀dà ń bọ̀ abẹ́ta kó ti fúnra wa àyà kura ní àfi ń bára wa sọ̀rọ̀ lọ tí ń pè atákè ti pé súnà la gbọ́dọ̀ mọ̀ ṣe. àyà yìí sọ fún wa pé nítorí ntánẹ́bí mú wa tánẹ́bí ṣe lálàyé tó gbé kalẹ̀ lẹ́sìn tóun wá ń yọ pọ́npọ́ tì í tí wọ́n ń kún tẹ́lẹ̀ yìí ló bá ṣe ti tèmi mu. eléyìí ni ò bá mi lára mú eléyìí ló bá lu tiwa mú eléyìí ni ò lu tiwa mú eléyìí ló bá jọ tiwa mú eléyìí ni ò bá jọ tiwa mú ó gba àwọn ẹ̀kan wọlé ó sì bá àwọn yòókù dànù ọlọ́ọ̀lẹ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wà mọ̀ ìyá àti láhà ọ̀rọ̀ túwìlà ẹni tó bá ṣe ọlọ́run tó bá ṣe òjíṣẹ́ rẹ̀ tó yakọ̀ ọlọ́run tó yakọ̀ òjíṣẹ́ rẹ̀ fàkọ̀dẹ̀ bíi náà rẹ̀ fojú àtẹni tí ò lo súnà ẹni kíni jẹmọ ẹni ànú tẹmí mo wí ta ló wí Ọlọ́run àyà kùránì la kà fúnra wa yìí o ìwọ tó ń pẹlẹ akẹni tó ń pẹ nìkan ló ní súnà tí wò pera tiẹ̀ bẹ́ẹ̀ tó ò ṣe súnà ìtumọ̀ tó o máa ń sọ pé ìdánẹ́bí mú wa èmi ò mọ̀ fẹ́ ṣe tó o máa ń sọnù ìwọ tó ń sọ fúnlẹ̀ ni pé tó ń ṣe yìí kò sí di súnà ọtí yapa ànẹ́bí nu o títọ́ yẹn ti sọ pé ẹni tó yapa ànẹ́bí kí ni ṣe ànú ìjọsìn mọ̀ ni wọ́n ń pè é ẹ lọ di bídíà tọ́lọ́ ògbé kalẹ̀ ẹ tún kíra ikọ̀ náà gbàjọsìn ọlọ́run ní gbàmí àfàyè lọ́lọ́ ni èmi kọ́ bó lè tẹ̀lé sọ́bẹ̀ ẹgbẹ́ àbúta lè sọ́bẹ̀ àbáde sọ́bẹ̀ kí ló ń bí aṣọ sọ́bẹ̀ jẹ́mẹ́ ayọ̀ láti rí yìí pé bọ́bá ti ṣe ń dí òjé sáni bíi ibu wa ọlọ́run ní ṣe kí ni kò ní gbà ẹlòmìnira ẹ̀ mọ́ jọ́ọ̀jì á jọ́ọ̀jì àwọn wa tèrè níta ti rẹ́ẹ̀rí fún ọgbẹ́ mọ́ jọ́ọ̀jì àwa kọ́ la jọ́ọ̀jì ẹni tó gbé ti rẹ́ẹ̀rẹ̀ ló jọ́ọ̀jì pé tọ́ba ti ṣe iye ni wọ́n mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra mọ́ ìyapa súnà nígbà mọ̀sánlá lọ́jọ́ kó táwọn àfáà súnà kan ṣàlàyé rẹ̀ fún ẹ mọ́jọ́ kó táwọn aládàádáálẹ̀ irun bó lànà ibi ṣe mú wá tó fi ní yapa pé tó bá fi yapa ayé àyè sọ pé ní ọlọ́run ní gbà á kódà bọ kí ló sáré kẹ́yà ah, láti ẹ̀lẹ́ kí ló wà ọlọ́run gbà á kẹ́ńtà tó àfọ̀ jù bẹ́ẹ̀ lọ kẹ́ńtà tó àfọ̀ lórí tó ọ̀sẹ̀ mo lè kọ́ ọ ṣe ọlọ́run ní gbà á àbẹ̀mọ́lànà kan lẹ̀ òru lẹ́ ń lọ ń pàdé ara yín lẹ́ ń jó lẹ́ ń gbómi lọ́ní lẹ́ ń lọ ọ̀tọ̀ látòkè lẹ́wọ́ aṣọ funfun kẹ́kẹ́kẹ́ lọ́ní lẹ́ ń gbé mọ́lúdì kánlẹ̀ tí ò sí inú òfin ní táwọn òfin ẹjẹ́ àwọn nǹkan tó wà ń bí àbí tí ò ti sí mẹ́ ìsíkọ́tò ọ̀nà òní gbà ní. àìgbọ́dọ̀ yapa tún náà sọ ẹ̀rí mi tó rè kátó lọ́nu hadith ànẹ́gbẹ̀já tó fún alẹ́ ìpinnu Al-Qur'an tí a bá lọ́nu àbáyà keje ọlọ́run wa máa àtàkùn rasul ètò ìjíṣẹ́ bá mú wa bá yín fàkùzúhù ó ní ẹgbá mú o tó jíṣẹ́ bá mú wa bá pé ilé ilé ẹ̀sìn ó ní ẹ fi ṣẹ̀sìn o ètò ìjíṣẹ́ bá ní ẹ lẹ̀sìn o wà máa nà ha kùn mọ̀ ánìwú ìtàdé ìbálẹ́lẹ́yìn tí wọ́n mọ̀ ìyá mi wọ́n náà ti ń gbọ́ tí wọ́n mọ̀ pé eléyìí àdádálẹ̀ ni mọ́lúdì àdádálẹ̀ ni à ń ṣe tàájúdù àpapọ̀ àdádálẹ̀ ni à ń ṣe tọ́látò àpapọ̀ àdádálẹ̀ ni wọ́n ti ń gbọ́ ṣùgbọ́n ọ̀fẹ́ filẹ̀ wọ́n bá ti pè ládàá ọ̀rọ̀ pàdé bí òmùwà kì í ṣe sún náà a ní ọlọ́run tó ṣàánú ẹ kábà gbogbo náà ọlọ́run mẹ́rin tí ń sìn ẹ dákun sẹ́ àwọn náà mẹ́rin tí ń sìn náà àbújá yóò bẹ́ẹ̀ ń tí sọ́lọ́ ẹnìkan lọ mọ́tàlá tí ó kírun sí ẹnìkan wà á lọ tí wọ́n náà bẹ́ẹ̀ ń tí sí lọ́nà méjèèjì mú láti mọ̀ tàn án báyìí sẹ́yìn bá ti fẹ́ ta burú wọn máa sọ tí ò sí ní ẹ̀sìn. ẹ̀rí ìjọ bá ti sí mẹ́wàá máa nà á kò mọ̀ ánì o ìtàn ìbá ti ní ẹ̀jìnlẹ̀ sí pàǹtàwù ẹ̀já wọn mẹ́ ìdí lọ́mọ ara àbá káfa ní òótọ́ la níbi òfin o ṣùgbọ́n kò o ìwọ́n tí ẹ bá ti gbé nǹkan déwájú rẹ pé afáwọn náà jarí pé ẹ dákẹ́ mọ́ bínú sí súnà lẹ́yìn ni tí bá ti ń fọ́ rárí pé kódó kì í ṣe súnà ṣùgbọ́n ó kàn jẹ́ pé ẹ̀mọ̀ ẹ̀ka náà ẹ ṣeun fáàtì tí wọ́n fẹ́ gé ẹ̀tọ́ ṣe kí ni ó ti rí ògbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ ògbọ́dọ̀ bá ṣe torí pé ọlọ́run ló sọ ma pé àmọ́ àtàkùnmọ̀ rọ̀sùn ètò ìjíṣẹ́ ní tó jẹ́ rọ̀sùn náà ní mẹ́sẹ̀ńdà ní tó máa mú wá báyìí ní torí pé tó mú wá bọ̀ níbo ló ti wá àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sọ ní sọ́tù nẹ́jìmù pé wà mọ̀ ẹ̀yẹ́ ń ti kọ́ ánìlẹ̀ hawa òjíṣẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu ìníhùwà ìlà wáyú yóò hà wáyú lórí sọ̀rọ̀ tó jìdẹ́ bá mú wá fún yín ní ẹgbà nírun tó jìdẹ́ bá mú wá fún yín náfìlà ní ẹgbà àwẹ̀ tá níbi bá mú wá fún yín ní ẹgbà bábí ìṣe má dùn àwọn fún yín ní ẹṣẹ́ bó ti ní ẹ sàrà ní ẹṣẹ́ bó ti ní ẹ ti ní ẹṣẹ́ bó ti ní ẹ sàtọ̀ láti ní ẹṣẹ́ wà máa nà ha kò mà á nì hu ní tó bá kọ̀ fún yín tí ò sí nu tó mú wá fantahu ẹ má bà wọn dé díẹ̀ o kódà báwọn èèyàn ń rọ lọ bẹ̀rẹ̀ ẹ̀rí ibi ayé yí sí làá bá yí sí ìyín òdenu islam o ibi tí súnà bá yí sí làwọn tẹ ni làá yí sí majority carry the vote àwọn olóṣèlú náà ń ṣe yín o nígbà bá dìbò fẹ́nìkan ní eighty tẹ́nìkan ní thirty ta ni ó wọlé ẹ́ eighty ọkẹ nínú ẹ̀sìn àwọn eighteen ṣe kankan àwọn thirteen ṣe kankan ta ni ó wọlé àlè sí ìbẹ̀yìn tí ó wọlé o kèsì bóyá ilé pò wọn kọ́ pọ̀ kan o ẹ̀sẹ̀ wàá gbé sínú òṣùwọ̀n pé <laughs> títa ló wá sún náà mu ìyẹn ló fa ilé rí yẹn kan nínú bóyá ládùúgbò yìí sí ní street kan kí lánàá rẹ̀ jọ̀rọ̀ àná sún náà kẹ́sìrì sí hundred kó yẹ pé ẹnìkan yẹn ló super seed àwọn ta ni àwọn hundred yẹn ìjọ́sìn káàkiri fún ká fi mú dodo ẹ̀rí láti mú dodo ọlọ́ni wàá ń tún ṣe àkṣàrọ̀ mọ́ fìlà àrùn tọba tẹ̀lé majority kẹta yẹn ń ṣe láwùjọ nu tọ́pì majority wẹ̀sìn yóò di lóka à ń sẹ̀mí ilẹ̀ la wọ́n gbé jìnnà sójú ọ̀nà tọ́lọ̀ ẹ̀rí la fi mọ̀rọ̀ lọ sáré bí bá mú wa la fi mọ táǹpé lẹ́sìn kọ́lá bá yẹn kéré ń yẹ sáré bí ò bá mú wa àdádálẹ̀ là ń pè yọ gbogbo nǹkan àkàálẹ̀ fún ayé ó ti lọ bí ibi mẹ́jọ nínú alukoran kí ni gbogbo ẹ̀ àkórí gbogbo ẹ̀ ni pé ń pè wá sí ká sí kí ni ká dún ní mọ́ sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nusratu nur ọlọ́run á ń kìlọ̀ fún wa nípa ìfọwọ́ kékeré mú lánàá nẹ́bí nípa àìmọ́kàkún ọ̀rìn tánẹ́bí mú wa ọ̀gbẹ́jù sílẹ̀ torí ìfẹ́ ẹnu tiẹ̀ torí ìjọ tẹ̀ dálẹ̀ tẹ̀ báwọn tí wọ́n ṣe tiwa nu torí àtàkẹ́tọ̀ bá ẹ̀ táwọn pátánà bá ọlọ́ni faliyahzar kẹ́yà lọ sọ́ra o kẹ́ lọ sọ́ra o alladhina yukhalifuna an amri ẹ̀ẹ́tọ́ ya pa àṣẹ ànẹ́bì ọlọ́ni kẹ́ lọ sọ́ra o tẹ́ẹ̀rì ń tánẹ́bì mú wa tí wọ́n fi ẹ̀sẹ̀ mọ̀ ṣe fẹ́ nu wọn ọlọ́ni kẹ́ lọ sọ́ra an tusibahum fitna ìwọ náà tó o bá tiẹ̀ gbọ́ lárúbáwá táwọn tó mọ̀ fitinà ọlọ́ni tán bá jáwọ́ mẹ́ tán gbé lánàá tí wọ́n wá tán fi àyànfẹ́ mi tí mo rántí wọn lẹ̀ ọlọ́ni à ń tún sí ibà wọn fìtìnà fìtìnà ó bá wọn o ayẹ pé ẹni tí sísà dáadáa lẹnu ẹ̀ tí kí ní tan náà wájà mọ́ fìtìnà ni o ó lè tẹ̀lẹ̀ sí láyé tí ò bá tẹ̀lẹ̀ sí láyé ó tẹ̀lẹ̀ sí lọ́run o. a ó yù sí ibà hún àzáàbò ní àlèyìn àbí kí yẹ lẹ́ta ẹ̀rọ bá wọn. ẹ máa wọ nǹkan o ẹni tí wọ́n sà dáadáa lẹ̀ òun ó tún wá mọ́ ẹni pé òun súnmọ́ Ọlọ́run ni ṣùgbọ́n lọ́tọ́ lọ́n súnmọ́ yìí tí wọ́n ń lọ́la rẹ̀ tí òfin láde bí rẹ̀ ó ní fìtínà lọ́n wá ẹlòmí ò gbá dáadáa lẹ́lẹ́ yóò tún mọ̀ pé ẹmọ bọ́m̀bì ta dálẹ̀ yìí àmùsùlùmí lè rẹ̀ sí náà fi ń gbé lárugẹ nítorí dálẹ̀ rẹ̀ ọlọ́ọ̀ni fìtínà ní fi wá torí kò fi rójìṣẹ́ rẹ̀ tẹ̀rí bọ̀ tani kó ti fúra náà alukur'an kẹrin tí ń pè wáṣà kéèké ìlànà níbi ìlà gbọ́dọ̀ tẹ̀lé ìlànà níbi ilẹ̀ là ń pè ní súnmẹ́ àgbọ̀dọ̀ lò lànà míì láti fi ṣẹ̀tù torí pé ẹni tọ́lọ̀ rẹ ti wà kó wa kọ̀ wá lẹ́sìn mọ́ ẹni tí wọ́n náà ń gbà kó jíṣẹ́ tọ́ọ̀mù ẹ tẹ̀lé nu kọlọ́mà sùnánà wa tààlà kó ṣe rọrùn fún wa pé ká lè máa tẹ̀lé lánàá ànẹ́bí àmọ̀sọ̀rọ̀ sọ́lá ẹ wá rí ká lọ́nu àdìsí ànẹ́bí ká fi àwọn ẹ̀rí tá a rí ní kùránì yìí tá a tán ká dó lórí ẹ̀ torí pé mi ìtukù nínú àdìsí ànẹ́bí àmọ̀sọ̀rọ̀ sọ́lá ní àdìsí àkọ́kọ́ ti fúnra wa ní àdìsí ìrìbádùn ibùdó sáàríyá ìkànnà sọ̀hábà nẹ́bí ó ní wà áfọ̀nà rasulullah rasulullah kọ́lá nẹ́bí ṣe wá àti fún àjọ kan mo ìfọ̀tà wá àti kan wájú láti mí olùkòló ọkàn wá mí jẹ̀mọ́ ìjẹ́ wá àti tá à ń gbọ́ láwùjọ ọkàn wá mí ẹ̀ńtátẹ́ńlì là ń fi wá àti ṣe àbí àfáàtà pè náà wá pa wá lẹ́rìn-ín àlọ́ wá àti àníírí kankan múdé ọgbà àfáà kò jáde sí wọn àfa àgbàdo àjálẹ̀ fi hàn kí ló wá wí kí ló já òun àfa ń dùn ó pa yín lẹ́rìn ah, àfa kì í sábà sọ̀rọ̀ bí kẹ́mẹ́tì àtẹ́mọ́ ni torí pé kí ni ń pa wá lẹ́rìn ẹgbẹ́ wa àti títà abẹ́rẹ́ níbi ti fáwọn o ó ní ẹgbẹ́ wa àti kan kà wọ́n míì wàzára fásitì mínú olóòlù omi bọ́ lójú àwọn èrè ló sọ fún wa sí mi tó bá gbọ́rù rẹ̀ hàn nílọ ìlú àti ẹ̀rín là ń lọ àfó tọ́ fúnra wa mọ́ àtàfà tí ó sọ fún wa kò fẹ́ tó tọ́ fún wa àtàwà tá a gbọ́ ní. wọ́n ti pé wá àti ń pọ̀ ọmọ ẹni pósítà káàkiri wá àti kíni kò wá lórí pa láwùjọ wá àti ń pọ̀ aburú ti ń pọ̀ sí láwùjọ. sàbíyù ni àníbi ṣe wá sí fáwọn omi bọ́ lójú àwọn ó ní àwọn sọ láàrin àwọn pé kà á nà á mọ ẹyíkọ́ tó mọ̀ wá tẹ̀ àbánibí fẹ́ kú bí wọ́n ṣe wá sí ìdágbére ní ẹ̀ tó dé wá bẹ́ sọ̀rọ̀ dágbére tó bá ti pàtàkì ní òde kíni ló mẹ́nu bá onígbà tó ní wàá di pé wàá sí ilé àwọn akọkọ fún àwọn pé a ò sí iná wàá sàtọ́lẹ̀ fún wa sí wàá sí fún wa ká tún gbọ́ sí alẹ́mi ni wùsí kún bí tẹ́kọ̀ wà wá wàá sì ti jẹ́mi ni pé bẹ̀rù ọlọ́run ẹ̀páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run dọwọ́ yín ìpáyọ̀ ọlọ́run dọwọ́ kálukú wa wà náà ṣe wá sí ìpáyà fún wa ẹ̀páyọ̀ ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba nínú ilé àti níbi iṣẹ́ èmi tó bá dé di owó tán kò sí gbájú ẹ̀ tí ò lè dọ́gba bísínẹ́sì lélẹ̀ ṣéṣù láàrin kọ́ ọmọ kọ́ ọmọ sàìdáǹdì bísínẹ́sì ni kápáyọ̀ ọlọ́run alẹ́mi ni òun ṣe wá sí ìpáyọ̀ ọlọ́run fún yín wà sáàmù ìwà tọ́ à ẹ gbọ́rọ̀ sáwọn olórí yín lẹ́nu lókùngbà tó bá pàṣẹ dáadáa ẹ tẹ̀lé wọn wà ìfà àmọ̀rọ̀ àlẹ́ ìkọ̀ abdul kọ́lá bó jẹ́ pẹ́ẹ́rú lójó lórí lẹ́yìn lórí ẹ tẹ̀lé àyínà bí wàá sọ pé nípa àyínà ọmọ ìyá ìṣmínkù ẹni tó lọ́rùn ní bá ní kó mọ ẹsẹ̀ nínú yín ànábì fèsì ẹ̀ sọ̀hábà ẹlọ́run tó lọ́rùn bá ní kó mọ ẹbẹ láyé nínú yín fàfàyàrọ̀ tìlá fáńkẹ́sì rọ yóò rí apá ẹnu nínú ẹ̀sìn nkaluko mọ̀ ẹsẹ̀ tiẹ̀ ẹ̀ sábẹ́ tá ànábì fèsì mélòó lẹ́rí bàbá àti tá ànábì sọ yìí àwa gan ní bá wíjù àlébi ní ẹ mọ padà rí yapẹ ẹnu tí ó pọ̀ mo rò pé yapẹ ẹnu ò sí ní tòtòrú bí àbí ẹ̀yà bú ìkàkẹ́ náà gbogbo àjọ ṣe ìkàkẹ́ náà kọ́ àlébi àti bí yapẹ ẹnu bá ti pọ̀ báwọn aleikum bi sunnati kílẹ̀ fi rọ́nà àbáyọ jẹ̀mọ́ sunna ni o ayé pé yàpẹ́ ẹnu tálíbà àsọ̀kan kí ni ó kú anáyọ̀ kan sunna là á padà sí lọ́fẹ́ kálukó ṣe tán láti padà sí ilé fún náà ìrìn bá wa ṣe rí nu tọ́ba fẹ́ lè jùmọ̀ hàn àbá àbúgbẹ́ ìgbẹ́ dínú ẹ̀mọ́ ti fi ẹ̀ káàánú ẹ̀mọ́ ti ti wa ọlọ́run gba gbogbo ẹ̀ ìkẹ́nà lọ́lọ́run gba gbogbo ẹ̀ kọ́ torí pé bẹ́ẹ̀ ṣe pọ̀ bóyá tẹnikẹ́nà ni wà lọ́nà òdodo ìdí ẹ̀ka sọ pé lókè síbẹ̀ ìṣe rí nu bá mi ṣe rí ẹja tébù rẹ̀ lẹ̀ káwọn tẹ́ni tó bá tún lè mú àní sọ yìí ẹni ẹka e mọ katakura mọ kí kálukú máa ṣe tiẹ̀ jàǹbá là ń ṣe ń wo àbí jamba kọ́ jàǹbá ni o irú ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ láwùjọ àyè e rò kó láìkì ìsìláàmù ni wọn ò kọ́ fẹ́ máa fọ́ ìsìláàmù nu ẹ e wà láwùjọ kan ẹ pé síbi táàtì àyè lè ṣe tó ẹ lè ṣe ọkọ wa ní kí kálukú máa ṣe tiẹ̀ ǹjẹ́ ẹ lè dá lè iṣẹ́ kan lẹ̀ àbí inú ẹbí yìí bàbá alágbájá níbi tó mọ̀ sí ni bàbá tàbí tó mọ̀ sí ni inú ẹbí ìjà mọ̀ tàkùrà kí kálukú máa ṣe tiẹ̀ ẹbí ó dàrú àbí ò ní dàrú ilé iṣẹ́ ńkọ́ eléyìí ló mọ̀ pẹ́ dé eléyìí ló ní wá ìkàlùkù sáwọn ẹgbẹ́ kìíní kó mọ̀ ẹgbẹ́ tiẹ̀. ilé tí ó tò Islam lábẹ́ borí ẹ̀fà gbọ̀n àbí ṣé kálukú mọ̀ ẹgbẹ́ tiẹ̀ lábẹ́ ìrẹsì ògbé wa bá wọn. ànábì ń tẹ bá ti rí apá àlékú bisunati ẹ padà sí bisunna lẹ́sìn mẹ́ni tó yapa ní pé ah, ẹ̀yìn tì í ni ò ráìtì sunna rè é ẹjẹ́ àjọmọ́ ìsúná. àlẹ́ òfin gbogbo kálukú lẹ́yìn tọba ní tá a ṣe tí ò bá mu gbangba kala ní sọ abẹ́yìn àbú abẹ́yìn sọ bẹ́ẹ̀ sẹ́yìn ìwà náà ti pọ̀jù wá tébù ẹ̀ fún wọn tọ́lá tébù tí wọn sẹ́gbẹ́ ilẹ̀ wọn di súnlẹ̀ ní síkè náà níta wa nánu wẹ́gbẹ́ wa náà ni wẹ́gbẹ́ nìkan kan ò sì sínú lúlẹ̀ nu wa káwọ káfọ́ wọn tẹ̀síwájú ṣùgbọ́n ká ní kí n kálukú mọ̀ tẹ̀síwájú wà lẹ́yìn àfihàn ìsìlámù jẹ ni. anábì ni ẹ padà sí di sunna alaykum bi sunnati ẹ padà sí di sunna wa sunnatil khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ padà síbi àwọn ìdí súnà tí mo mú wá ẹ padà síbi súnà tó yẹ pé àwọn khalifa tí ń bá lọ tún tẹ́ mọ̀ ṣe olẹ́sìn. tamasaku biha ẹgbà súnà mú dáadáa wà á dùn àléyà bin nawajis ẹ fi eyín kọ̀rọ̀ tẹ́ kọ́ mọ̀ bá jábọ́ súnà yà mọ̀ ṣe díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ kọ́lá náà bí ní a o ọ́ ṣe súnà lódindi o ẹ̀ẹ́fẹ́ rí súnà torí ìrun ìmùtìlẹ̀ ṣùgbọ́n tí mo ra kọ́lọ̀ fún sàánù wa ọ̀dí lè súnà o adábì kan sí ṣe apá kan ìyẹn tó ní ìsìlámù àyẹ̀ ojú lọ́lọ́ fi ròyìn yóò mi lónà bíbá dé wàyẹ́ kí kúrò lónà bíbá ẹni máa ń gba apá kan gbọ́ tọ́sẹ̀ kan nù òdùkúrò fèsìlìmì káàfà káwọ́ọ̀tì lòdìndì lè ìsìlámù sọ o anábì ní ká ṣe súnà lòdìndì ẹ̀rí kódà káyọ̀ ebu ẹ láwùjọ ẹni yìí ní ẹ lọ́dọ̀ ọlọ́run máa ń wù àtàwọn èèyàn gbogbo tí wọn náà ti ń gbọ́ báyìí pé bó ṣe wà ní súnmọ́ mi bá ti ní àṣírí gbìyànjú padà sí díẹ̀ bọ́lá mi ti wá pè á ní súnmọ́ yìí ó wá kí wa nílò ń pa àdédákejì rẹ̀ anábì ni wa ìyá kò wà mọ̀ dafatil umur ìtì ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀ náà rè ìtì ń já mọ̀ yà lọ́tọ̀ọ̀tọ̀ rè o anábì ni ẹ sọ́ra fún mọ̀ dafatil umur àwọn àdádálẹ̀ ẹ̀rí àwọn àfọ́ra náà wọn kálẹ̀ kọ́lọ̀ járe wọn pẹ́ ẹgbẹ́ tá lẹ́bi oṣù àdádálẹ̀ ṣé mú fúrọ́dù lóra àbí jámù jámù nìyẹn pé àwọn àdádálẹ̀ yóò pọ̀ àbí kò pọ̀ nítorí wí ó pọ̀ àlébi ni ọtọ́ náà fún o tí wọ́n máa ń pè islam ń ga alhamdulillah àwọn tó ń ga kódà àfa kìíní ẹ̀ náà tún ní dákìíní kan lẹ́sìn tóòrí inú ẹ̀sìn àlébi ni ẹ̀ ẹ̀rí àwọn èèyàn dámọ́lúdí ilẹ̀ ń sìn kò sí inú ẹ̀sìn mẹ́ba wọn dé bẹ́ẹ̀ inú àdáadáa ìsánimí ń sọnù àwọn tábí ò mọ́ ẹ̀ẹ́n à ń ṣe tàájú lọ lápapọ̀ àmọ́ lè jó bẹ́ẹ̀ ni àtúmọ̀ gbómi lọ ẹ̀rí kódà ẹnìkan tó ń sọ̀tọ̀ fún mi ládùúgbò wọn ẹ̀yin náà tún ní ẹ̀mọ̀ mú wa ẹ̀yin náà ṣàdúrà sí mẹ́sì mọ̀ tàn wá nínú tí ó mọ̀ dùn ànẹ́bí ò ṣe léyìí o wọ́n bá lọ́nà ó gbà ó lóò ní gbà ó ṣe gbèlè ọ̀ ẹ̀sìn ló sọ̀ọ́ anábì nípa iná kula mọ ọ̀dásàtì gbogbo àwọn adájọ́ alẹ́ inú ẹ̀sìn gbèdè ànúní ànúní tẹ́gbẹ́ bá lóbi tó wọ́n ṣe dé ní níta kanú ayé àkùrá nìkan tó bá ti yapa àmẹ́bí ìlànà kí ló rìn ìlànà ànúní àbí ìlànà ànúní ẹlọ́bìnrin ọ̀nà bí ìmọ̀lọ́ lídìí sí ìgbẹ́sà kẹ́nìkan ló ń lọ ìgbẹ́sà kó wá lálẹ́ lọ báyìí.

mẹ́kàn nìkan ló ń súnà kí wọ́n wá yọra rẹ kó mẹ́ gbogbo alágbọ́rọ̀ ní súnà àdáda lẹ̀ báyìí ò sí nú ẹ̀sìn wọ́n ti dá oríṣiríṣi òde lẹ́sìn irú rẹ̀ ni àwọn mi ò sí nínú ẹ̀sìn rárá irú rẹ̀ ni mọ́lúdì àwọn mi wà nú ẹ̀sìn ṣùgbọ́n bẹ́sẹ̀ ní aṣẹ kọ́tọ́ ń ṣe irú ẹ̀ làtàlátù àbọ̀tàlátù ò sí nú ẹ̀sìn ó wà ṣùgbọ́n tó báyìí ẹ̀ ń ṣe mi níjọ làbá kiri kó àwọn ọmọdé síwájú ẹ̀kẹ́ tẹ̀wé sàlá tí wá sàlá àbúsárì mẹ́ta lẹ́wà ń jó àwọn obìnrin wọn ok Tani, ta ló ń dìde àsálàtù ṣé ìyàwó aisha ni àbí kọ̀díjà àwọn lọ́nà ó gbà àwọn alùpùpù ó yẹ wọn ó yẹ wọn bọ́ káàlì kápọ̀ ní ẹni yẹn ni tẹ́ bá ní di súnà ni o tẹ́ bá ní di bídíà ibi àbùkù lẹ́kọ́ra yín lọ ẹ̀rí ó bá dinú àwẹ̀ ẹ̀rí láyélátù tó yẹ ká máa sọ tó yẹ máa wá òru yìí ká máa ṣèjọ́sìn àyàn kóra wọn ọmọ olùbàdìrì sígbàndìrì ta ní ìlú láyé ànẹ́bí ẹ̀rí àdádálẹ̀ tó dénú o ìjírá wà ń bẹ̀ àbùkù ànẹ́bí tó ìjírá ṣùgbọ́n tí wọ́n pè ní ìjírá ni kí àmọ́ owó de káàkiri kámọ́ ẹjọ́ ìjírá tó yẹ pé àwọn ẹ̀sọ́ àbá ṣe ń kọ̀rọ̀ fẹ́ àwọn ọ̀tá fẹ́ mú wọn lù mọ́kà tán sá lọ ẹlòmíì òru lóyọ́dé mẹ̀dínà lẹ́yìn wá ń jẹ́ lẹ́yìn ṣe ìjírá àwọn òdenu ìwé ibi tìyàwó wa mẹ́ẹ̀

tí wọ́n wá sọ pé ah, ah, ẹ ti mẹ́sìn lé eléyìí ò sí ń bẹ àtọ̀látù omi kí n déyànà pàjá kí n tó ṣe kí ni kí n tó ṣe é mo ní mo ti lọ lónìí kí n tó sàtọ̀látù bá nẹ́bí náà ni aláwọ̀ sọ́lá aláwọ̀ ọmọdé wa aláàlì muhammadu wa sallim wọ́n ní wáyà náà pàjá wá ní ìlọ kí lè mọ̀ tí ó sọ fún mi tí ti le jù ẹ dá láti tẹ́ le jù náà mi èmi àti ẹ̀ ọwọ́ ní tuntun láti wá tàájú dájú rẹ kí n ṣe nu yàrá mi wọ́n ní kí wá ìyànà pàjá lálẹ́ òjò tún rọ̀ ọwọ́ ní tèmi ló le jù oníbídíà ló ń le ju ẹmọ́jẹ́ tẹ̀ yín onísúnà ìsìláàmù rọrùn àlàáfíà tẹ́ ìsìláàmù mú àwọn onísúnà ń pèpè sí kábò bá wọn gbáǹtí òsì inú ẹ̀sìn àwọn àdádálẹ̀ tòde wá rè kábò wá lọ bí tìjọsìn subhanallah tí òun ń kọ́ wọ́n bá ti kọ́ mọ́sálásí mi bá kọ́kọ́ pé sọ́ọ́ fún báyìí ẹ̀rọ tó kọ́ fi ibi ó náà kọ́ fi lé ẹ̀yìn láàárín láàárín láàárín láàárín ìwọ tó gbé jọ̀wọ́ ibo la ti rí i pé ká tó ṣe ìkọ́mọ̀ ká tó ṣe kí ni ká tó jó díẹ̀ wọ́n bá a. tábà ti kọ́mọ̀ sánkọ́ la ilaha illallah wahdahu la sharika lahu àríyìn náà nú ẹ̀rí ẹ máa wo tán níbi díẹ̀ à ń o nítorí àwọn àwọn sunna kò ní ṣe tẹ tó bá ti la ilaha wahdahu la sharika lahu ọ̀tọ̀ tó bá ti kọ́mọ̀ báyìí yóò fi fàtí àlejò àdúrà tó wáyé kó ṣe láàrin títúndé wà kò wá ní ṣe wọ́n ní aburú nínú ewu tó tún wà bíi kéèyàn mọ ẹ̀sà dáadáa lẹ́nu pé ọlọ́mọ hánà ìtẹ̀lé súnà fẹ́ni tí bá ṣe kíni tí bá ṣe bídíà kò ní rí súnà òdodo gbọ́yé tó bá gbé déwájú rẹ̀ báyìí nǹkan mí ni ó mọ̀ gbọ́yé mbẹ́ sẹ́yìn ọmọ ìyá mi ẹ̀dá pẹ̀já dínà sí àdáadáa lẹ̀ àná gbogbo àdáadáa lẹ̀ bídíà ni ọ̀kúlà bídíà ti ń dọ̀la àlà gbogbo bídíà ni ànú ni ẹlòmíràn pé àdáadáa lẹ̀ ṣe àfáàtì sọ̀rọ̀ tó bọ́ ntí òjọ ní òmò fi wéra wọn ìwọ sọ à ń sọ nǹkan ní ẹ̀sìn pé kò sí ìwọ ń sọ nǹkan àṣà àwọn nǹkan yìí kọ́ náà ń pè àdáda rẹ̀ sáré bí nsọ kọ́ òun ẹ̀sìn bẹ́ẹ̀ náà ń gun mọ́tò mọ́tò kọ́ náà ń sọ alẹ́ sìn ẹ̀sìn lẹ̀sìn ti pé ọlọ́sọ fún anú sọ́ọ̀tù lẹ̀lẹ̀ sọ́ọ̀tù lùmọ́ìdá ayà kẹta ọlọ́ni àlìyáwó àkùmọ́ntò lákú dìídẹ̀kùn ẹ̀sìn wọ́n wá jẹ́ tẹ̀sìn àti yẹjú ẹ̀ yín rẹ́ẹ̀dì méjì àwọn mùsùlùmí o ẹ̀ẹ́dá yáàbí apá kan wá fẹ́ pàṣẹ ẹ̀ pàṣẹ ìsìlámù ti pé káṣe kíni káwọ̀ bó ṣe kí káwọ̀ ni ọlọ́ni mo ti pé ẹ̀sìn yín fún yín o ànídìí àlékún ànídìí àyọ́lẹ̀ kankan ìfá ń pẹ́lá dáadáa lẹ̀ ni ìfá mú pẹ́sìn tí ò sínú ẹ̀ kì í ti ká gun mọ́tò kì í ti ká lo sẹ́ẹ̀tì náà ń pẹ́lá dáadáa lẹ̀ tọ́mọ ta sẹ́ẹ̀tì kan five hundred thousand tọ́ọ̀bá tá ti jẹ gbèsè tọ́ọ̀sì fi du ojúṣe rẹ tó yẹ kọ́ ṣe fẹ́ bí ara lẹ̀ kò sí tó burú bí yìí tọ́ba ní jẹ́ẹ̀tì kò sí tó burú yìí kọ́ la ń sọ ṣùgbọ́n inú ẹ̀sìn torí pé ẹ̀sìn wọn gbẹrẹ nìkankan kò sí bàbá kan tó tóbi tó yẹ bàbá akẹ́kẹ́ náà nẹ́ẹ̀sì wọ̀lú kan kó wá fún ẹ fi kẹ́sìn yẹn àìfi kẹ́sìn so eléyìí ṣe pàtàkì fẹ́ nípa ọ̀kan wa anábì àmọ́ ìlọsọ́lẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ mi ti yà wá Aisha gbà wá anábì ní mọ̀ ní ahadasa fi amúrinà hàdà ibi tó tún lọ́pọ̀ rẹ́ẹ̀sì lànàbí ìfọ̀nù ànàbí náà tó bá fi kún ọ̀rọ̀ wa yìí ìtọ́ka táwọn mi ń tọ́ka yẹ kí ló ń tọ́ka sí jẹun ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn yìí ọ̀rọ̀ wa yìí ẹni tó bá fi kún mọ́lẹ́ ìsàmínì hú kí èsì ara rẹ̀ fàwọ́ àrọ́ dùn kí lọ́lọ́run ṣe yóò dá padà náà mú abẹ́ wa ní ẹ̀fà àmọ̀kánsì bùrọ̀dà àmọ̀bẹ́kẹ́ dáhùn rẹ̀ ẹ fún mi lápèjúwe ìfẹ́ fi kù kan tí ò sínú rẹ̀ nínú ẹ̀sìn yìí sẹ́yìn mọ̀ lé nípa eléyìí ò sínú ẹ̀fẹ́ kù. ẹ̀gbọ́n máa fi púpọ̀ bí kíni bí àwọn àṣemọ́lùdì rẹ̀ rí káwá lu àdìsí pé tó bá fi kún mẹ́ẹ̀sì tí ò sí ń bẹ̀ ọwọ́ ọ̀rọ̀ ẹ wá nà kẹta lọ́kùnrin tó travel.

tàájúdù wa nú ẹ̀sìn àbí bọ̀dúwò láti ń ṣe ìtò jẹ́ tàájúdù nìkan jí lórúkọ yẹn náà náà fìlà ó bá di pé akóra wa lọ bì kan à ń lọ ó yẹn mú bẹ́ẹ̀ ìyẹn ò sí ìròyìn tá a gbà ṣé nǹkan tó kíni kò sí nú ẹ̀sìn fáwọn kíni fáwọn àrọ dù ọlọ́run nígbà àtàlátù wa nú ẹ̀sìn bẹ́ẹ̀ ti ṣe kọ́ wa ká ṣe táwa ṣe lọ́nà mi tí ò nú ẹ̀sìn fáwọn kíni fáwọn àrọ dù àdúrà àpapọ̀ ẹni kẹlẹ́ àwọn lọ́sọ̀ àdúrà kan ẹni mọ́ ní kíní kan wá lẹ́yìn bá ń wó fáwọn ọ̀rọ̀ dùn àpèjúwe tó fún ẹjọ́ ìdìbò gbogbo nǹkan lọ nìyẹn. àwọn tó wá sọ nù àdìsí ṣe mọ̀ ní amìlà amìlà ẹnìkan tó bá ṣiṣẹ́ kan lẹ́sà alẹ́ àmúrú náà tí ò sí pàmíṣẹ̀ wa lórí ẹ̀ kí ni pàmíṣẹ̀ náà ni pé àkọọ́lẹ̀ fáwọn dùn ọ̀rọ̀ nígbà lọ́wọ́ torí táyà mọ fi ń dì sí fún wọn pé àjáyé yẹn bá ti da wọn bẹ bí wálé rẹ pé sátani yẹn bá da ó sọ iṣẹ́ tí ò da di tó da ni àníyàn lè da ó kú kíkẹ́ náà da bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àyùwá ọlànìyàn rẹ dáàdì wọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí ọwọ́ àlọ́ jí owó gbé wọn ni ẹ má fún bàbá alágbájá o àníyàn wọn da ọjọ́ mẹ́bi ṣe tọ́lọ́ ní ọlọ́mẹ́ fi ṣe o báyìí kó wọ̀rẹ́ rẹ jí pé tí wọn ní ó gbà ìwà <laughs> ni yóò ti ẹ bá ń gbọ́wọ́ ni ó kílẹ̀ wá láníyàn ń dá sí pé àsìkò mọ́gúrúmù yẹn mo lògùn oorun ní bá lògùn oorun yẹn yóò mọ wọ́ọ̀rì mi ní bá lògùn mọ́gúrú kí n kú kí mọ́gúrúmù lásìkò tá a wà yìí kí wọ́n mọ̀ kí irú wọlé kí mọ́gúrúmù ni torí pé ń gbà mo fẹ́ bí sí kọ́ni àníyàn mi dẹ̀ da òkèlè bá yí kí dáadáa kí wọ́n bí ni mo fi gbé títì tí wọ́n gbà kọ́ ló gbà lọ́wọ́ rẹ̀ kódà bá níyàn rẹ̀ bó bá ló dà ìyẹn ló fa nínú hadith Anas ibn Malik àwọn sọ̀rọ̀ mẹ́ta wọn lọ lé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó délé anabi wọn lọ béèrè bá anabi ṣe ń ṣèjọsìn wọn sọ àbá àwọn ìyàwó anabi náà bá ń lé anabi sì sọ àwọn ìyàwó anabi sọ bá anabi ṣe ti sọ jọsìn wọn sọ fún wọn. wọn wọn wúra wọn pa jọsìn bá anabi ṣe yìí yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ kiri ẹ mọ ohun tó torí pé títí bí a wọlé tó bọ́ máa ń fa nù pé ibi kéèyàn rí pé ntánẹ́bí ẹlòmí ẹ lè ní kí ni ká bàbá kí ni ká máa ṣe sí ìjọba báyìí báyìí lè ní ká máa ṣe ẹ ṣé kò sí nǹkan mímọ́ kó títẹ lágbèjì tí ẹ bá fẹ́ kó wọlé tuntun ẹ kò níbi wàhálà tọ̀tọ̀ ẹ tọ̀tọ̀ wá àṣkáàrù pé ní ìbò àbábọ̀ tí kò sí nǹkan mímọ́ kò yẹ ká pàdé ká ó ti tẹ̀ yóò kẹ́ wò pé yìí tẹ̀ sọ yìí kéré ìlànà níbi lóró kéré o àfi tó bá fún ní nǹkan mi ẹ sọ àbá níbi yẹn náà wò pé ẹ yẹ káwa lè ṣe jù bẹ́ẹ̀ lọ àníyàn oníbẹ̀ fi ṣe yẹ àníyàn dáadáa pé àwọn ah, yẹ ká lè súnmọ́ náà dáadáa wọ́n ní àyùmọ̀pá níbi ọlọ́run ti forí jì òun àwọn àti ìfẹ́ àforí jì ó yẹ káwa tó ṣe ju àbẹ́bí lọ <coughs> ìkànnì wa rẹ pé tẹ̀rá nẹ́bí tán ní mo yẹ nẹ́fìlà lóru ìmọ̀ ń sùn èmi ò ní sùn mọ́ ń kẹ́ gbogbo òru súnmọ́ lọ́hùn ni kejì sọ pé ní èmi ò mọ ẹgbàá wẹ̀ yìí tó yàrá mi gba monday thursday tó gbà nínú mo gbà lọ ta ló fẹ́ gbà fún jẹ̀mọ́ ọlọ́run àníyàn tó dá ilé kẹta ní kí ètò ẹ̀fẹ́yàwó wàhálà ní mọ̀ bí mọ̀ mọ̀ níjọ́ ráyè jọ́sìn mo ò ní fẹ́yàwó mọ̀ jọ́sìn lọ bàtà nàbì dé wọ́n fa nàbì ní rògbò èèyàn mẹ́ta kí wọ́n wá báyìí bá mẹ́lẹ́ ṣẹlẹ̀ ànábì ní ẹ bá ń pè wọ́n wá ànábì tó pe àwọn ẹ̀mí tó yàtọ̀ sí wọn anábì ní tí ò sí yé méjì mbẹ èmi mo fáyọ ọlọ́run bá jù èmi mo bẹ̀rẹ̀ ọlọ́run bá jù ṣùgbọ́n èmi tó ń ti bẹ́ẹ̀ náà tí ń bá yẹn nẹ́fílà òun máa ń sùn òun ibi gbogbo oorun sùn tí ń bá gbàwẹ̀ oníjọ́ tí èdè gini tó èfi gbà pẹ̀lú gbogbo àsìkò kódà mo sì fẹ́ yàwó owó ìyàwó àdébí sáré ti béèrè ọ̀rọ̀ fàmọ́ rọ gíba ǹsùn náà tì wọ́n tó bá tún níbi ìlọ́wọ́ abẹ́jọ tó yàtọ̀ sí démi ṣe ń ṣe yìí o tó yàtọ̀ sí súnà mi yóò balẹ̀sà mi nì tèmi kọ́ lọ́n ṣe mọ́ ah ìdákun jama kí ló burú ah kí ló burú tó kánà bí dìnnà yẹn tótó ọba ti ṣe bí mo ṣe ṣe o balẹ̀sà kí ni balẹ̀sà mi nì ah ẹwà àbùkù tó ń kan oníbídì alátọ̀dọ̀ ta ni jama látọ̀dọ̀ anabi subhanallah àti tẹ́ bá ti gbélẹ̀ tánẹ́bí ò bá ti fọwọ́ sí balẹ̀sà mi nì tó bá dọ̀rùn ọlọ́njábánẹ́bí wọlé ọlá kọ́lọ́rọ̀ tiẹ̀ o anabi ti dì náà rẹ dákun ọmọ ìyá mi mọ́ bá wọn dédi ní tí ò sí lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn wọ́n bá pè ọ́ dá sí kó ṣe ọ̀rọ̀ àbùkù ẹ̀ dákun ọmọ bínú nǹkan yóò lákọọ́lẹ̀ ni ọjọ́ tí ìtọ́ lọ́kọ́lẹ̀ bá dé bá wọn lọ. lọ́bọ̀ níbi dé àṣẹ o ẹ̀rí ẹ wá wò lẹ́ni anabi ló mọ ń sùn dọ́ àbárẹ́ nìkan sì pé àkọ́dà kò sùn láti jẹjẹ wọlé kálíwà má fi mọ ẹ̀kọ́ tó ẹ̀ eh, bàbá ẹ̀ ti jẹ kò jáde síta àlébi olóbi yìí ń yọ àwọn ìgbà kó fi gbóye ní kó lè wọlé alẹ́ oṣù kan wọn jáde irun jẹmọ́ kò sí tìlà rẹ̀ mọ́lé sábàrẹ́ nìkan sìn tó ló ń gbá ìbọn látòsù mẹ́ta bí ẹsẹ̀ gba rọ́jà ẹ́ ṣàbán káfí rọ̀mọ́dọ́ lé wọ́n gba ọgbẹ́ tẹ́lẹ̀ àwọn àrẹ́bí ẹgbàá bẹ̀ bọ̀tà mọ̀ pírísì wọn fún ẹ́ bàbá kìíní tíráyò oṣù mẹ́ta àtúnṣe ọdún àwẹ̀ tọ́ba ìjọ kejì náà tún fi títú ṣàwá nílé bí ọ̀ ẹ̀pọ́ dún gan-an àlegbà ẹni ẹ̀fẹ̀ mọ̀ kọ̀ntínú ẹ̀ lọ. kéde kí fẹ́ pọ̀ jẹ́rẹ́ jẹ́rẹ́ la máa wò sínú bá ń tánà bí mu wà mọ́. kálí mi máa kó máa dènà ìwà lọ́jọ́ ọ̀gbẹ́ndé àlìkìyàmà kọ́lọ́n kó ṣàánú wa. ètò bá dìde kátà rẹ̀ bí sọ àná mi ni kullu ummati yadkhuluna al-janna illa man aba anábì gbogbo ọmọlẹ́yìn mi náà wà lùjẹ́nà àyàfẹ́ ló wọ̀ ẹ dákun tani ò fẹ́ wà lùjẹ́nà bí kó lọ́wọ́ kò sí kọ́lọ̀ kó ṣe wà lọ́wọ́ àlùjẹ́nà. àwọn sábà yà wọ́n kí a mọ̀ ní yàbá tọ́wọ́ ní olówó wọ̀ ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run à kò sẹ́ni tó lówó wọ anábì náà ẹni tó lówó wà lùjẹ́nà wà anábì wà nàlẹ́ tẹ̀ fún ọ pé mọ́ni àtọ́ àní ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi dákàlà lìjánà olówà lìjánà o tó tẹ̀lé súnà nẹ́bí wà mọ́ ni àsọ ní ẹnikẹ́ni tó bá yapa mi fàkọ̀dẹ̀ àbà òun ti kọ̀ nù o wọ́n yapa nẹ́bí o kọ́ máa kọrin kọ́ bá nẹ́bí wọlé ọlá wọlé ọlá wọlé ọlá òye wọlé ọlá àwa yóò bá mọ̀ wọlé ọlá àbí ó dùn kàn ṣùgbọ́n súnà nẹ́bí ń sọ ń tẹ̀lé déèbì bá nẹ́bí wọlé ọ̀la rẹ̀ àdìsí kan wà tí aláwọ̀ nǹkan náà tó ṣàlàyé fún wa pé ló bá bí ọ̀gbìn àlìkíyàmù ó láwọn èèyàn tó ń àwọn mòmìnì òun ó dáhùn látara ìmọ́lẹ̀ tó wà lára wọn wọn wà fẹ́ wọ ọ̀fẹ́ múnú odò haúd tọ́lọ́ pèsè fánẹ́bí odò àbàtà odò tẹ́yìn ó mu tí ò ní gbẹ̀ngbẹ́ wọn láíláí odò amúsẹ̀mí àfáàmì ni òun náà ní alikawusar tọ́lọ́ ń sọ́nù alukur'an gbogbo èyàn wà fẹ́ mú jẹ́ náà mùsùlùmí àwọn mùsùlùmí fẹ́ gbogbo àwọn odò yìí odò yìí lálùkẹ́ àwọn àwọn àmọ́ dá wọn kan padà ẹ padà sẹ́yìn ẹ padà sẹ́yìn alẹ́bí máa ń fẹ́ ẹ ẹ rí pé mùsùlùmí ni wọ́n ní ẹ̀rá mi ìsìláàmù lára wọn ni bóyá mọ̀lẹ́ka náà wọ́n dẹ padà alẹ́bí ni bẹ́ẹ̀ ni àwọn bàbá dá lẹ́bí lóko bẹ́ẹ̀ ni a rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà sí nẹ́kàlà tẹ́bìrì mọ̀ àdàkùn bá àdàkùn ìwọ lọ wò wọn bẹ ìgbà tó lọ tán ọmọ ń tán dálẹ̀ tí wò fọwọ́ ti tán ṣe bíbí àtúnṣe ni ó dínà ìwọ láti mú mú mi lọ́dọ̀ tó jà kí á lọ tó bá sọ yìí fún alẹ́bí alẹ́bí náà pé fasukọ fasukọ kí ló ń jẹ́ sukọ jẹ́ náà ìṣí ọ̀yí ìṣí ọ̀yí alẹ́bí ẹ máa kó wọn lọ wọn ẹ̀ dìfá àpò ẹ̀ ń tó tọ́ ẹ̀kọ́ alẹ́bí ó di náà wọn ni kí a má dáadáa lẹ́nu ẹ̀sìn kátẹ̀lé súnà nígbà wọn sọ́nà kásẹ̀tì bá nẹbi ṣe mú wa ẹ lọ kọ́run lọ́dọ̀ àwọn afá súnà ẹ lọ jòkó sí ìjókòó wọn alikọ wọn dáwọ́rà tó bá ń ṣe ni ká máa ń lọ kásàlàyé bó láti kírun fún wa anabi àwọn ọ̀sánlá ó ní sọ́lú kàmárọ̀ àìtùmú ní sọ́ọ̀lì ẹ kírun ìbá kírun yẹn ní súnà àìmọye ìrún lé ní mọ́ṣáláṣí mi tẹ́ bá kí ẹ sì mọ dáàbò pé eh, ta ní ìrún báyìí sá lóríṣiríṣi àdádálẹ̀ tí ò sí lórí rẹ̀ tí ẹ bá dẹ̀ kí n tó bá yàtọ̀ sí ànábì ọlọ́run nígbà torí ìhòtẹ́lé súnà lórí irun yẹn ló fọ́n nígbà táyà ànábì rí arákùnrin kan tó kírun ó kírun tán ó sì fẹ́ máa lọ kí ànábì ànábì ní èrèjẹ padà fàsọ́lì lọ túnú ẹ kí fa iná kalamu tó sọ́lì ọtí kírun ọkà ṣẹṣẹ sáìkì lásán sẹ́kọ̀ọ́ olùkú ni jẹ̀mọ́ olùkú ó ti jù di kí lóò lóbi ṣẹṣẹ sáìkì lásán tó kò kírun torí kó yapa súnà ànábì kí bá wọn dáa dìde ẹrú mọ́mọ́ pé ẹ̀ ń sáré ìdá padà jọ bí àrùn rẹ̀ dáa dìde ní àti ẹ̀rọ lónìí o sábà tuntun ṣe fáàrí kíni ká tó bí yàrá bá ṣe ń kíni. arákùnrin lọ tún kí ó tún lọ ànábì wo wo ṣe tún kí padà ọ̀ tí ì kírun ìkejì ó tún padà ẹlẹ́kẹta ó kí àárẹ̀ padà ọ̀ tí ì kírun ó ní mo fi ẹ ọlọ́run ba tó dá ẹ mo fi bẹ̀ ẹ́ láhùn sínú gẹ́rọ̀ sáà ni fún mọ́kìlì bá lọ fa àlímọ̀ ni àyẹ̀wò rẹ̀ wá fọ ní irun súnlẹ̀ gẹ́gẹ́ bó ti ẹ̀kọ́ irun bá ti bá là ń kí sí o oníbà ti ń rùkú oníbà ti ń ṣe kọ́mọ̀ tá ga sókè oníta ẹ̀ bá ti ń tàtáyà tẹ́lómi ìbálùbálù yóò ṣe tábà tó kírun náà tán ó láwọn kẹta máa wí tí òjọ́ra wọn mọ́tọ́lá ti mi lọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ náà mọ̀ sí àmì ìrọ́bìlẹ̀ ti ní wàhálì ìrúnmọ́ ya pẹ̀lú ilẹ̀ tọ́ba sálámù àmì tó bá àná ńlá alhamdulillah ẹ̀dẹ̀mìlá ti múnà ńlá wà ní ìmọ̀ràn wákìl ẹ̀rí oríṣiríṣi lẹ́yìn ọ̀gá ìtàdébì sọ pé ayàtọ̀ náà ni ẹ bá lọ oríṣiríṣi mẹ́tẹ́lá àsìkò táṣìlì mọ́tún tó bá lo máìkì ọ̀tọ̀ nípa ilé yọ̀mọ̀tọ̀ kọ́lá kẹ́kẹ́ ara wọn ẹni tí ò bá ti ní bí wọn ti islam kan náà ni wọn ń ṣe bẹ́ẹ̀ ni tí bídí àsọwádìí nù ní kálukú tí ń ṣe bó ṣe kí ni bó ṣe rí bó ṣe ká súnmọ́ lọ láti káàrò ṣe ṣe ká ṣe láàárọ̀ àbí oníkàlù ká ṣe náà ẹ̀ta níbi mú wá fún wa ẹ lọ wọn onítọ̀ríkọ̀ onítìjà ní àtàtìlẹ̀ àlàwà oníta ilé yẹn sọ ọlọ ọlọ ọlọ ọlọ àbí ewu tí ìta níbi mú wa nù ṣé wàá tún lọ èmi tó yàtọ̀ sí ẹ̀yìn òtún sí èlú mi kí ló sọ wá di bá ń bìdíà oripa bídíà láwùjọ nu ayọ̀ ẹ̀rí bídíà yóò máa mú yóò máa sọ ẹ̀sìn di nǹkan nira fún yẹn yóò máa dẹ̀sìn rú yẹn lọwọ ni ìyẹn ló fà bẹ́ẹ̀ pé oníkúlùkù wa náà gbọ́dọ̀ fara balẹ̀ síbi kákọ́ súnmọ́ Muhammad àwọn tó wá ń dá nǹkan fún wa tá wa ni. láwọn mùkádàmù wa ní láwọn mùdírù wa ní láwọn ìmáàmù wa ní lọ́nà àfáànàdé fún wa kẹ́rẹ́ bẹ̀rù ọlọ́run ọ na ń tẹ̀lé ọ̀nà ọlọ́run torí pé ẹnikẹ́ni ò tó mòfin kẹ̀kẹ́ wá nú ẹ̀sìn yìí tó yàtọ̀ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ni sọ pé ní amúláwò fẹ́ ní fẹ́ wá olùbákẹ́gbẹ́ ni. ẹ̀wù bọ́lọ̀ sí lu ọ̀rọ̀ ṣọ́ra òláhùn mi tóní tó wá máa ṣe lófin nínú ẹ̀sìn mọ́làmù yá zan ìlà ìtọ́nà òun fọwọ́ sí ajẹ́sí ń gbé nǹkan mi lẹ̀ fún ẹ̀sìn kí ni ṣe ń jẹ́ mọ́ ìṣe ìtọ́nà òun fọwọ́ sí sọ́tún mọ́ bá wọn mí dìde wa ni tó mọ́ là tí ò sí ẹ̀sìn kó sànù wa ẹ̀rí bídíà yìí yóò kún wa yẹlẹyẹlẹ yóò sọyọ̀ lórí ọ̀nà yóò jẹ́ kéèyàn máa rí ọ̀nà àánú yóò jẹ́ kí tí ò jọra wọn lábẹ ọkọ̀ ìsìláàmù yìí náà yóò jẹ́ kó máa jáde. ó ní àwọn ilà ìdáwà ilà ìdáwà ẹ̀yìn wọ́n yapa yapa yapa oríṣiríṣiríṣi lẹ́tọ̀ lànà ẹ̀sìn wọn di seventy one. wàsáró kọ́tì nà sọ́ọ́rọ́ ilà sinẹ́tẹ́ wọ́sàbù ẹ̀yìn nà fẹ́rẹ̀kọ́. àwọn kọ́liyó kírísẹ́n wọ́n Oya, yà yà oríṣiríṣiríṣiríṣi wọ́n yà seventy two bí kaba yà báyìí olóòtú gbọ́mọ̀ pọ̀ káàkiri káàkiri ọmọ tọ̀tọ̀tọ̀. anábìíní fàṣà tẹ̀fẹ́lì fàdíl ọmọ ìjọ mi yìí ló wà á ìlà sàláàtì wàtàbọ̀ ẹ̀yìnà fìrìkọ̀ sí seventy three alẹ́bìnrin kò lọ́wọ́ àfin náà gbogbo ẹ̀ pátá inú nani lọ ilà wàhídà àyàfẹ́yọ̀kan yẹ́mọ̀ challenge tó wà wájú kekere. Ani kékeré ẹni nǹkan pọ̀ ẹ̀yọ̀kan da nira káìpẹ́ ní seventy two nínú àlùjẹ́nà ẹyọ kan oníwọ̀n náà ẹ̀kọ́ àtẹ̀tẹ̀ rí kẹ́múnú seventy two yóò yí sí àbí ṣùgbọ́n ìdàkejì ní ìṣẹ̀lẹ̀ yìí akó option seventy three kalẹ̀ ní ẹyọ kan ló ráìtì bó lọ́ọ́ mo lọ sí páàsì bí ẹyọkan ẹyọkan wá ní kíni ọ̀sọ́wà bí ànẹ́bì oríṣiríṣi ìwáyà ló wá gbàtà ní sàlàyé ló tó sọ ni pé mọ àná àlẹ́ ìhìlìyẹ́wò èyí tí ó là nínú àwọn àjọ tó láyé apò oríṣiríṣi òun ni ẹni tí bá ń ṣe irú tèmi ń ṣe yìí kí lànà ibi ṣe jẹmọ́ òní súnà wà àṣùhábì irú tí mo fọn sàábè mi lé náà rẹ yìí ẹni tí bá ń ṣe òní ó là ó jẹmọ́ bóòlù láti jẹjọ tí ó là á padà síbi súnà anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí ìbẹ̀lẹ̀ ọ̀nà ìyege wa wà ká má fọ̀rọ̀ ìyẹ̀gbá ọ̀rọ̀ ànábì dànù kámẹ́ gbọ́rọ̀ síwájú kágbọ́rọ̀ ànábì sẹ́yìn lọ́ni yá ayọ́lẹ̀bí náà àmọ̀nù ẹ̀yin tẹ́ gbọ́n náà bá gbọ́ látùkọ̀ dìmọ̀ bẹ́ẹ̀ náà yàdàyè láì wà rọ̀ sóòlẹ̀ ẹ má gbáwájú ọlọ́run ẹ má gbáwájú òjíṣẹ́ mọ́rọ̀ wa tọ́rọ̀ bá ṣẹlẹ̀ lẹ́ni àní kọ́kọ́ kílọ̀ ọlọ́run rí kílọ̀ ànábì sọ ọlọ́ni ẹ má gbáwájú ọlọ́run ẹ má gbáwájú òjíṣẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ kó bẹ́ẹ̀dẹ̀ wò káńkà tó láwùjọ ẹ mọ́wọ́gbọ́n ti tí ẹ padà sí tọ́lọ̀ fi rójíṣẹ́ rẹ̀ eléyìí là ń pè lẹ́sìn o eléyìí ni ìlànà gidi ìyẹn ló bá fẹ́ pé báwo èèyàn ńláńlá ti tó ọ̀rọ̀ wọn náà lábẹ́ ni ó mọ̀ ẹ̀rẹ̀ ní àwọn Abubakar Abdullahi ibn Abbas. ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ń tánà bí wèrè ń tánà bí sọ̀rẹ́. àwọn èèyàn kan wá ń bi pé ilé Abdullahi bin Abbas kí ni Abubakar àti Umaru náà rí sọ̀rọ̀ mi. Abubakar àti Umaru tálá lè fi wé wọn láwùjọ wa òsì nínú àlùmọ̀ yìí lẹ́yìn bàtà níbi kò sẹ́ni tó dàbí wọn tó ń ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn lábẹ́ta ni wà lábẹ́ta níbi. a ní inú wa bí Abdullahi bin Abbas ó ní yushiku an yanzila alaykumul hijaratu minas sama aa hmm. ẹ fẹ́ kọ́ lọ ń rọ̀jò òkúta níbi òkúta bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ sí láti sọ́mẹ̀ ẹ̀ ń tẹ́lẹ̀ sí yà àkúlù kọ́lá rasulullah sallam èmi sọ kọ́ níbi sọ báyìí wàtàkùlù náà kọ́lá abubakar wa umar ẹni sọ ká abubakar àti umar kí làwọn sọ èyí tá a bá ń sọ̀rọ̀ lẹ́ni ẹ̀sẹ̀ tó ẹsẹ̀ bàtà abubakar àti umar ẹ̀yìn òun sọ bàbá ní kínní àtọ̀kọ́ níbi sọ ọ̀sọ̀kọ́ bàbá ní kínní níbo kọ́lá kẹjẹ ibùdó tẹ́míyà kọ́lá kẹjẹ sọ̀rọ̀ alábẹ́bí sọ ọ̀rọ̀ alábẹ́bí bá ti sọ iye lọ́rọ̀ náà bàbá bá fi kóòtù nígbà fi máa kóòtù ọ̀rọ̀ àwọn àfa kílẹ̀ mọ́ torí pé ìtọ́kùsọ yẹn ó bá ń bìdẹ́ kínní tó bá ń bìdẹ́ kóta kódà àfa báyìí náà sọ láti bìdẹ́ kínní tó sọ. tó tóbi tó ó ní hadith tọrọ bá ti rin ilẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí fàwọn àmọ̀sẹ̀ àbí ó nílẹ̀ ànẹ́bí ìjọba tó wọn ní ìmọ̀ musa àfikínà sọ lórí ẹ̀ mọ̀ wá di ìtọ́jú sọmọ́ ìtànẹ́bí sọ ní ọdún kínní yọ gbámú àwọn láwùjọ tiwa náà tó mọ ẹlọ́run ríra àwọn wọn fi tànẹ́bí lẹ̀ wọ́n di pé àwọn afá là ń kóòtì lé nìyẹn bàbá ní kíníkà là ń kóòtì ẹ onísùnú mọ̀lùkọ́ la gbọ́dọ̀ gbélékè ẹ̀rí kọ́lọ́mù subhanahu wa ta'ala kí ó ṣàánú wa. bákan náà ni pé ní àwọn ẹni ìṣíwájú wọ́n yé fìlànà ànábì wa sọ́lá wọ́n yé fi ṣeré wọ́n yé tako wọ́n yé tako súnà torí pé ẹni tó bá ti ń tako súnà ó ti wà létí bèbè wa alẹ́ni ahmed rahmatulah alẹ́ ó ní mọ̀ rọ́dà súnà àwọn mọ̀ rọ́dà hadith ẹni tó bá ti ń tako lànà ànábì fàwọ́ àlà sáfà àlàkàtì ó ti wà létí bèbè odò parun ẹ̀rí ọ̀pọ̀ láwùjọ wa nínú àwọn àfa náà ìkan wà nínú àwẹ̀ nínú àwẹ̀ kọ̀ọ̀kan ànábì ni ó mọ̀ takò àdìsí ànábì ni ó mọ̀ takò ká ìwọ àrùkọ ní súnà lọ́n takò ní súnà kọ́ lọ́n takò ìwọ gẹ́gẹ́ lọ́ mẹ́pa ara rẹ rù torí lánàá ànábì tó ti kéré ayé ni àwọn ni ká mọ̀ kànra wa lábùkù tó bá ti gbé lánàá ànábì déwájú wa ká gbà á ẹ̀tọ́ mò ń tẹnu mọ́ kééfò wá báyàn àájòkó táwọn àfa tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa ní alihamudulilayi ní àwùjọ wa táwa àwọn afáwa náà wọn kálẹ̀ kọ́lọ̀ ń járí wọn pẹ́ ẹ̀rì ọ̀nà gbìyànjú láti mọ tanná súnmọ̀ fún wa láwùjọ yìí wọn púpọ̀ yẹn yìí tó ń sọ fún wọn ni wọ́n wàá jòkó tì ọkọ àwọn yẹn máa rọdọ ẹnìkan ẹnì máa gbomi wá ẹnì máa wá jó ń bẹ ìjó kọ́ náà ní sẹ́sìn o ìjó kọ́ o àìsèsèlẹ́ àìsèkérúwà àìsèrabù àwọn ẹnì máa ń jó ẹ̀rì àgbọ́yé là á fi sẹ́sìn àgbọ́yé náà là ń pè súnà àjòkúta àwọn àfáà wa ìyí tá a sọ fúnra rẹ̀ a sọ̀rọ̀ jẹ́nẹ́rálì ni wọ́n fẹ́ àwọn ọmọ súnà ní lórí àlùwàlá olóòrùn pé àsálọ̀ láti ṣe bọ́lá tó bí ogójì ọdún àti ibi tí ò ti bá súnà mú rè tó bá kú lórí súnà ọmọ lórí kíni ọmọ bá lórí àlùwàlá súnà lórí irun rè èyí tí ò sí ń bẹ̀rẹ̀ ilé bídíà ni tó bá fẹ́lẹ́ sí irun irun rè ò ní gàtẹ́wọ́gbà wọ́n fi àmọ́ tó fẹ́ àti bó ṣe ká hmm. ká sírun rè súnà lórí àdúrà ìyẹn là ń pè ní ká mọ́ ẹ lọ hálíkọ̀ ìyẹn pé ìjòkó táwọn àfọ oníṣúná bá ń gbélé mo sì mọ̀ kó wà ládùúgbò wa yìí náà tẹ́lẹ̀ pé bàbá nígbà ń gbà tìta gbangba báyìí nìkan láti máa ń kọ́ súnà rárá o yìí tá a sọ yìí ni mo lè pè ní alimọ́dìkàlù ìlà súnà introduction fún kínní fún súnà ni ṣùgbọ́n súnà tẹ̀fíìlà nífọ̀sí wẹ́wẹ́ ká gbọ́ yé lẹ́kùnrẹ́rẹ́ àwọn àwọn náà ni o bákan náà ìtọ́nà bá tún gbà láì kọ́mọ́ dáta lẹ́kẹ́wó látàn o mọ́nà lẹ́kẹ́wó ní mọ́lúdì lẹ́kẹ́wó níjó lẹ́kẹ́wó tó ti kọ́ ẹni súnà kí lọ́lọ́run wí kílà nẹ́bí sọ èèyàn là ń pè ní ìmọ̀ abẹ́nà ọba sùpánà wa tààlà yìí tá a sọ yìí kọ́nà wa kọ́mọ́ dáta fi bára kàfi fún wa kọ́nà jẹ́ ká gbọ́ yé kọ́nà jẹ́ ká lè tẹ̀lé kọ́nà jẹ́ ká lè mú lò kọ́nà jẹ́ kí yóò ṣe àti gbogbo wọn àbá náà ẹ àwọn alimusulimu eh, musulimu umma ní èjìlá àwórì àti eh, wọn gbé àwọn dáwà yìí lárugẹ tó ń gbèrú kọlọmọ kọmọkùn wọn ní nípa kọlọkọlọ wọn sábà bíi dáadáa kí súnà kó fẹ́ káláwùjọ yìí káwá sàdúrà bàbá pé kọlọ ń pín òǹpaná adẹ́bọ rẹ àwọn adẹ́bọ kọlọ ń paná wọn rẹ kó rẹ bídíà ṣètọ́nu lẹ̀ gbogbo tí òsínú ẹ̀sìn náà ń pè ní bídíà wọ́n á gbé kíni ga súnà nẹ́bí ga tó bá gbé ga tán kọ́lọ̀ jẹ́ ká lè lè dé àmọ́ ká lè ká lè tẹ̀lé túnà tó ń sàdúrà kọ́lọ̀ ń gbégbá ọwọ́ àlejò wájú rẹ̀ kọ́ mọ́ ta kọ́ mọ́ rẹ̀ pé irú kí níbo lọ ti rí tọ́sí o túnà tó sàdúrà náà lọ́ni kó wá bẹ́ẹ̀ lé o kọ́lọ̀ jẹ́ ká lè tẹ̀lé kọ́lọ̀ jẹ́ ká bá nàbí wọlé ọlá kọlọ́n jẹ́ ká bá wọlé ọ̀la kọlọ́n má ti wá lóní bídíà kọlọ́n kọ́ yàrá ya wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in kó tí yóò ṣẹlẹ̀ sí wa lọ́la sábúrú ní bọ̀ ni àbí dáadáa àbí abẹ́dáwọ́ lè kàn ní káwọn lọ kọ́ lè jíṣẹ́ fún wa ewé tó ṣé eléyìí ṣé yóò bá lọ́mu ṣíṣẹ́ tiwa ní àbí sẹ́tiwa kọ́ ọkọ̀ bá fẹ́ fẹ́ yìí ṣé yóò kọ́ wa lẹ́ni àbájọ bára wa dalẹ́ àbí ẹ̀kọ́ so pépé súnà lọ́dún wa Muhammad sallallahu alaihi wasallam òun náà nìyẹn náà ká máa lọ wádìí ìmọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ àbí ẹ̀kọ́ ṣé mo já náà na àti alọ orí òkè ni àbínú òwò náà ni alọ àwọn rí pé kí ni alọ ṣe ń bẹ alọ wádìí ń tá a fẹ́ ṣe alọ wádìí pé ọmọ mi fẹ́ lọ́kọ ẹ yóò bí mi tẹ́ bá lọ tọrọ ọmọ yóò kọ́ ni ẹ padà wá kí ló kọ yá rẹ kí ló kọ rẹ kí ló kọ yá rẹ kí ló kọ bàbá rẹ ẹ̀rí iná ń wájú eléyìí kò sínú ẹ̀sìn torí pé tọ́lọ́ sọ fún anu kùránì pé la ya'lamu ma fi samawati wal ardi al-ghaib illa Allah gbogbo tó wà sánmà àtìlẹ̀ kò sẹ́ni tó máa kọ̀kọ̀ ẹni tẹ́ ń lọ ń bá ẹ sọ fún ẹ̀pẹ́ ń jẹ́ òní òkú kó sọ àfihàn oko olóòkú ọmọ mélòó ní òbí láyé kó sọ ọlọ́mà kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ ọlọ́run ló mọ kọ̀kọ̀ máa lọ ṣe ń tọ́lọ̀ lóun nìkan ló máa ń ṣe èyàn ń wòrò èyàn ń sọra rẹ̀ dorogbó ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni kéèmọ lọ wádìí pé n tó ṣẹlẹ̀ tó àbí tó ti ṣẹlẹ̀ kẹ́ẹ̀dá pé bá wádìí bàbá ta ló wà ń di ọ̀rọ̀ mi ọlọ́run ta ló wà ń bẹ̀ ìdí òsínú ẹ̀sìn yìí tí òsínú àmẹ́wà àìmẹyẹ torúkọ ẹni tán lọ bá ní òní dákẹ́ n'i ẹnìkan nílé yín kíní kan tó bá ti tẹ̀ tẹ̀ tẹ̀ wọ́n a a ah ah bàbá mo ti mọ ibi tẹ́ ń lọ ẹ ti a a a kúrúgùn yá mi nì wàhálà bẹ̀rẹ̀ lọ ìyó níyà jẹ́jẹ́ ẹni tó ti lọ bó mọ kẹ́kẹ́ ó tẹ̀ ni ó lè níyà rẹ̀ ni mo tó ní ẹni ìyá àwọn mo ní bá bá tẹ́ bá tẹ̀ yín ayé lọ wo sẹ́ o ẹ̀rí wọn ni ẹ̀dì bọ́dọ̀ babaláwo kan ní anyámọ̀ lọ aláàfà ni àtàláàfà ẹ yìí tó bá tẹ wọn sí ẹ̀yẹ sàfà kèé sàfà kódà kó kémi títí bá tẹ ń sọ kèé sàfà o torí àgbàfà ni èrè pé kèé ṣe ìlànà wa mùsà ayé wo sẹ́ káà ni àwọn wo àti tẹ̀tùbà ló fi wo ni àti orí òkè náà lọ ni àti owó ẹyọ ni àti yẹ̀pẹ̀ ní tẹ̀ni kí tún náà wọ́n ṣe àti awòràwọ̀ àbomi ló gbélẹ̀ wọ́n lọ ẹ̀mí wọ́n gorí òkè ẹ̀rí àbẹ́bílẹ̀ tó bá lọ bá wọn wò tó bá lọ bá wọn fẹ́ yẹ nǹkan wò fún tó bá gbà pé àbáyé sòótọ́ àbẹ́bí ló ti ṣe kẹfẹ́rí sí sí ntọ́lọ̀ ń fi rán mi tó tọ́lọ̀ ń fi rán níbi pé kò sẹ́ni tó mọ kọ̀ọ̀kan fọlọ́ tó o bá tiẹ̀ wá gbàgbọ́ ọkàn lọ lásán pé bàbá yẹn ò gbàgbọ́ yàrá ẹran ní pa ó ní ẹ àfàtìfẹ́ ti ń gbàgbọ́ lẹ sọ pé ó ṣe kẹfẹ́ ní ti ń tánàbí mu wa ẹ sọ́ni pé ọ̀tọ́ gbàgbọ́ náà ẹ̀rí wà fún wọn náà alẹ́bìlẹ̀ tó lọ bẹ̀ wọ́n o tí yóò gba ń tọ́sọ gbọ́ làmùtòkùbà láwùsọ̀ láti àrùbà àyínà yàwó mẹ́ni tó bá fi fọ́tí déèsì kírun fún ẹ̀ ní ìgbà lọ́wọ́ rẹ̀. tó lọ bẹ̀ ṣùgbọ́n kò gba ń tọ́sọ wọn ẹ̀ ní gbàrún ẹ̀ fún ogójì ọjọ́ sẹ́yìn ọmọ tó wá kírun àbí kò ní kí irun tó ní gbà sẹ́yìn ọmọ kí àbí kò ní kí yóò máa kí pọ́lísímẹ́ǹtì ni máa kí ọ̀ sí nígbà ṣùgbọ́n àṣùfàánùlà ibi tẹ́lẹ̀ bí wọ́n ti tẹ́ ara ẹ̀ dé tó ti ń da ara rẹ̀ nù kò tún lè pé pọ́tí yìí tó ń ṣe kò tí sẹ́lẹ̀ rẹ̀ pẹ́ o kò ní pé pọ́tí days yóò bàtà bàbá mo tún dé ìṣègbèdè tẹ́lẹ̀ bóyá twenty days lókùlókù ó wá tó sùn lọ míì plot kí ni forty days ni bẹ́ẹ̀ ló mẹ́sì ló gbogbo gbèsè ayé rẹ̀ ni ẹ̀yin ìyá wa ẹ̀yin náà máa rí mú jù tẹ́wádìí bíi ṣe mọ́lúdì náà ẹ̀ẹ̀tọ̀ látọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀pọ̀ jù ẹ̀yin náà lẹ́ẹ̀pẹ̀ sórí ọmọ ní pẹ̀lú ọ̀rẹ́ máa tọ́jú wọlé tẹ́ bá tọ́jú wọlé bẹ́ẹ̀ ẹ̀ náwó ẹ̀ nára ẹ̀ násìkò gbogbo ẹ̀ náà pàbó ní òtún o kò sí nù lànà wa òkè ṣe tún lànà bì ní ẹ̀ tó bá ṣe lo ọ̀gbọ́ ọ̀nímọ̀ náà nítorí pé àmọ́ kọ̀kọ̀ yìí táà fi ń jẹ́ kí ẹ̀dá náà ni ṣùgbọ́n nǹkan kankan wà táwa máa ń ṣe àwa mùsùlùmí tó wà nù súnà táwọn ibi kọ́ gẹ́gẹ́ sọ́nà hadith jábìr ẹ̀rí ó wà nù sítádẹ́ẹ̀lì o ìdíjáwé pé àwọn èèyàn jìnà sí súnà nù sítádẹ́ẹ̀lì mo ṣe wà lọ́kàn yìí láì tí ìdúró bẹ̀ mọ̀ kó ni mo wò tó kú pa mo ṣe pọ́pùlà tó ṣùgbọ́n níbi ní òní kà àwọn kan jákujáku tó mọ̀ kólé wọn lọ́tí ó mọ̀ fà ní mọ̀ wá káàkiri gbogbo lànà ànábì tí fi máa ń ṣe àwọn nǹkan ló wà náà ní súnà ó wà mẹ́nu àdìsí jábìrì ọlọ́ànábì kọ́ ní istikhara tí wọ́n ti máa ń kọ́ Kùránì kí ní istikhara jẹ̀mọ́ ànábì ní tó bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ nǹkan tó tọ́ gbìyànjú kọ́ ṣe nẹ́fìlà méjì kó lè jásìkò tá lè ṣe nẹ́fìlà o tó bá wá ṣe tán àdúrà yẹn wà mẹ́ẹ̀ wọ́n ti tú sí English o Yorùbá rẹ̀ wà àdúrà yìí náà ni pé ọlọ́run ìwọ lọ́ba alágbára ìwọ lọ́ba lónímọ̀ ìwọ lọ́ba tó ń kádàrà mi ò ilé báyìí mo fẹ́ máa kọ́ǹsì ọjà báyìí mo fẹ́ máa tà mo fẹ́ fẹ́ ìyàwó báyìí tó bá jẹ́ kóore ní wàá mi ọlọ́run ṣe rọrùn fún mi ọ̀hún fi ìjẹ́rú wọ̀n sí ọlọ́fẹ́ mọ̀ tó lọ́ọ̀ mọ kọ̀kọ̀ ọwọ́ ń lọ́dọ̀ ẹni tó mọ kọ̀kọ̀ kó sánú ẹ ọlọ́dọ̀ ẹ pé èmi rò bẹ́ẹ̀ ni o tó fẹ́ pa burú ló wà ń díẹ̀ mọ́tẹ́ kí ni mọ́tẹ́ gbé jìnà sí mi kọ́ wa bá ń wá yìí tẹ́mi òtí ẹ̀ mọ̀ tó jẹ́ oore bí mùsùlùmí ṣe máa ń ṣe nù mo fẹ́ wádìí tí ó ṣe jẹ́ kí wàá lọ ń jẹ́rú sí ọmọ kọ̀ọ̀kan náà lọ fi ń jẹ́rú lẹ́yìn náà ṣe ń tọ́ lọ báyẹn ṣé òun náà ṣe yẹn ni ọmọ àtúrò wa ọmọ gbowó lọ wa ọmọ bẹ̀sẹ̀ wa jẹ́ eléyìí kìí ṣe ibi tá a gbọ́dọ̀ wọ́n ti bá mùsùlùmí gidi àtúndì òkè lẹ àtúndìwò láti lọ sí ni àti inú ilé wa náà ti wá bá wa ní ilé tí ó bá mu ni kò dáa ká mọ ṣé o ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n lọ́wọ́ àná. wọ́n lè jẹ́ àdèsí àtọ́ kálẹ̀ fi wọn gun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé. a ní ìjà lè sàdúrà tó dúró mi káfí wo orígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé èdè tún náà. a ní ìdìbò tá a lè ṣe rúkìá sínú omi bẹ́ẹ̀ ni a lè ṣe rúkìá rúkìá ni pé ká ṣe àwọn àkàrò kan ti fatia ìkúnlá ojú méjèèjì ayatul kursi náà tá a rẹ́rìí fún bẹ́ẹ̀ a lè ṣe bóde ẹ̀kọ́ àfáàmọ̀ sọ pé káàkà lẹ́nu gan-an náà ní ìpìlẹ̀ tábàtì náà ká mú ní ìgbẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin fi wọ́n sọ́ọ̀bù ètò ìgbà tó ì ṣe àwọn ọkùnrin yóò òun ilé yẹn tẹ́lá lọ́rọ̀ ọlá bó la ti máa ń sọ̀tọ̀ látù ẹ́ sábàlá níbi wa Muhammad yìí tẹ́ ẹ ti ń kéde jẹ́mẹ́ látù látọ̀rọ̀ kẹ́kùn ni ọ̀nà kẹnu ọ̀nà kẹjú ní kọ́ọ̀kẹ́ wọ́n ti Allahumma salli ala Muhammadin fasallim abi Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala Ibrahim ẹ dákun níbo la àti léṣe lé tẹ́bà anu yàrá ńkọ́ tẹ́bà lọ́fíìsì ńkọ́ kẹ́nìkan ni ẹ̀sí sàṣàlátù àfitẹ́bàtà dé mòwe bàfò. tó bá gbé yòmọ yìí wà jọ wá lójú níbo láti ń bọ̀ àṣàlátù ni a tó dá akọ fún ẹ dákun mọ̀mọ́ tó mọ̀ nù akọ́lọ́ọ̀dì tá a bá kí ni mo fi ń ṣe tiwọn tí wáyé ti ní àbí ẹ̀ tọ́ ra lẹ́bí nu o ẹnìkan ní ọ̀kan ti dé sí wọn fẹ́ náà lẹ́bí wọ́n tó ń ṣe tá lẹ́bí òṣèré gẹ́gẹ́ lọ fẹ́ rẹ̀ tẹ́kùtà lẹ́bí bá dé lọ́rùn yóò dì náà rẹ̀ ọlọ́run yẹn ń ṣe ìwọ wá kọ̀ sílẹ̀ náà wá ń ṣe mí wá lọ fẹ́rẹ̀ ẹni tó tẹ̀lé súnmọ̀ gẹ́gẹ́ ló fẹ́ràn ànẹ́bí ọlọ́ àná. àkọ́kọ́ ta ni ọlọ́run pè ní alágídí nínú àlùpẹ̀ náà àwọn ta lọ́lọ́run pè ní alágídí ẹgbẹ́ yìí ṣé èèyàn lè máa gbọ́ wá àti lẹ́nu àfáà tó ń pè pé túnà kódà ó múra bí oníṣúná tó ń gbójú sí àyè ṣé lè máa gbọ́ wá àti lẹ́nu àfáà bẹ́ẹ̀. náà àwọn alágídí náà làwọn tí bàbá fẹ́ gbọ́ tọ́lọ́ anid gẹ́bí ọlọ́sẹ̀ pé alùwàlí dùgbùnú mògírọ́ iná òkà nílẹ̀ àyà tinẹ́ anida ẹni tí bàbá fẹ́ gbọ́ tọ́lọ́ alágídí irú súnmọ̀ látún bára sọ̀rọ̀ yìí pé ẹ sọ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní mẹni tí ń sìn ẹ wá ní a fi ìlànà wálẹ̀ ní a fi ìjọ wálẹ̀ pé ẹ sọ jù bẹ́ẹ̀ lọ àní gbọ́ àmọ́ ní àtẹ̀lẹ́jọ àwọn àbú àlejò kò ṣe ìjọ yìí kan ní látẹ̀lẹ́ ìjọ àlejò lágbè kò sí gbogbo mi ká bá ti rí kódà kó má jẹ́ tuntun wú mi ọba láyọ̀ bọ́ tọ́ náà tó náà ṣe súnmọ̀ bísímìlà onísùnmọ̀ ní pírọ́blẹ́mù kí sára tiẹ̀ ní pèpè sí ìlànà kí ìlànà àbá sọ pé tí mo gbélé ẹ máa tẹ̀lé ẹ̀sọ́ láti tí mo fẹ́ fún yín ni ìtọ́lẹ̀ bí múlẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ò bá ti tẹ̀lé náà lálá gidi náà ẹni tí ń bó níbi dé àṣetálẹ̀ gbọ́ àti tó lè gbọ́ra ẹ̀ lóní súnmọ̀ àníbọ̀ torí pé yóò kó fáírọ́ọ̀sì wọlé oúnjẹ ló léwu jù tó lójú kí ni wọ́n mọ̀ fi wọ́n jẹ́ mọ̀ ojú súnmọ̀ ní tí ń bọ́ lọ́dọ̀ níbi dé ẹ̀yẹn kọ́ yóò gbé wọlé lẹ́yìn ẹ̀sìn súnà bá dùn yẹn la nǹkan ṣe ń tá níbi òmùwà ti kọ́ á ní máa ní ẹ lára olùfẹ́sì lu gbajúgbajúgbajúgbajù ànábì ọmọ ọmọ ẹ wá ń jó wọ́n ti ní tara fánẹ́bì wọ́n lè jòkó mẹ́yẹ wọ́n ní láti mọ bá wọn ṣe náà ni alhamdulilayi àwọn onísùnà yẹn ti pọ̀ láwùjọ lọ́dọ̀ onísùnà má lọ alálùmọ́lá ẹ gbogbo ẹ̀ náà láwọn ti pọ̀ ń o ẹlòmíràn rò pé òun ṣe dáadáa nọ́ọ̀sì ni bí ó ṣe justice gbogbo ẹ̀ lébílẹ̀ bá ṣe ń tẹ̀ ní ẹ̀sìn òsọ́bà wọn o ẹ̀sìn òsọ́bà wọn o ọlọ́run wáyé sára ẹ̀tàn lẹ́dí náà yàkùdú náà fi àyà ti nà ẹ̀ àwọn tó bá ti ń tọ̀tọ̀ kútọ̀ sọ̀rọ̀ wà fáàlì dì ánì wọn kú ọlọ́dọ̀ wọn ni ẹ̀sìn oní gbogbo ẹnu kọ́ bá ṣe o èyí bá dáhùn ṣe àtàǹbù ọ̀sọ̀ àbá náà ọ̀tún

lórí ara ìyàwó ìyàwó ọmọlọmọ tó ti di àmì ẹsẹ̀ lọ́wọ́ àwọn tó ti lórí fún fún alágbẹ̀ kò sí ìròyìn àná màmá wa ẹ̀ka àbí àná ọ̀hán ó ní àná lóye lọ́dọ̀ àti nínú oge rẹ̀ tí gbogbo ẹ̀sẹ̀ fi wú tó wà ní àná ìwọ òjijì ọlọ́wọ́n ọba ṣé bí wọ́n ti sọ pé ọba àdéjọba tó lóun sàkóso díẹ̀ ẹ̀sẹ̀ tó ń tó tẹ̀síwájú tó máa tẹ̀ owó ti tó tó wá kóra àná ti ní ṣé wọ́n ní òun fẹ́ abdan ṣàkóso jẹ́kẹ́ mi náà jẹ́ ẹrú tí ó máa lórí tí o mú orí fọ́nà wọn bá rẹ̀ inú ilé àlọ́bì ni àlọ́bì wọn kàn mọ̀ bàbá ní ti yan lọ́bì lòru òun àtàwọn ìyàwó rẹ̀ ìwọ náà yan lọ́bì náà yan ọkọ rẹ̀. ohun tí èèbá fẹ́ẹ́ fi gbogbo àkọ́bí òdò yìí jẹ́ pé ìbára lórí wọn sílẹ̀ ẹ̀sẹ̀ lórí ẹlẹ́ẹ̀kejì ìjọba bàbá bọ́ sí yìí o òdò yìí àti ti mọ̀ ìgbẹ́ta làbẹ́ bọ́ sí irun tó bá ti dọ̀tí tàbí bọ́ọ̀sì wọ́n tó fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n tó ní ẹ̀ka lọ ipa afẹ́ bọ́ọ̀sì ọdún òní ọdún Gregorian ọdún àwọn ara àwọn olóòtà ara róòlù ó ti rí wọ́n wá di pẹ́lú tó bá ti di twelve fún kálukú sàmáyọ̀ tó kásàdú àwọn ẹgbẹ́ ọkùnrin ìgbàwò là ń bọ́ síjọ́ kejì nínú ìsìlámù náà ilé ti ṣú báyìí a ti wà mọ́ndé báyìí a ti wà mọ́ndé báyìí. àwọn àbáwọ̀ tá a sẹ́nu ìwọ wa kó wa lọ́wọ́ wò aago méjìlá àwọn wa ni àbábá ẹgbẹ́ àbídá bọ́ jọ́kì tó àwọn àbáwọ̀ àti ẹ̀tọ́ ìyẹn wọ́n túmọ̀ pé àìmọ̀kọ́ ti kíni sẹ́kùn ara wọn yá sí ló mọ́rọ́ kan tó ló fi jẹ́ pé ibi tó dé yìí ìmá ti bẹ́ẹ̀ náà bíbí àná ìmá ti bẹ́ẹ̀ náà bíbí àná kátó wá sọ̀rọ̀ mọ̀ lójú nàbí kátó wá sọ̀rọ̀ àwọn tàdúrù kọ̀ọ̀kan

yóò gbẹ̀gbọ́ wa làkọ̀díkà lọ sí ọ̀tún ìlọ́ọ̀dì oṣù wa tó àtàlà limon káàmù ọ̀yọ́ ti lọ́ wà ní ọ̀dẹ̀ ààrẹ àwọn kan tó darí jáwó lára lórí o àlọ́ ìgbẹ́gá tẹ̀lé o wọ́n ní kọ́ lu kàmọ́rọ̀ àìsàn mú ní ìsọ̀lẹ̀ ẹ kírun kí ni ẹ ti rá sí òyìn agbọ́n ní ìfọ̀tẹ́ sí o àlọ́ ìfọ̀tẹ́ o ó dé sí tún mú kàmọ́rọ̀ àìsàn mú ní àtòrò ẹgbàá wẹ̀ fẹ́ fẹ́ kàmọ́rọ̀ àìkú mú ní àbòkù ẹ̀fí ájì bẹ̀rẹ̀ ìdàgbà ní bó ti ṣe ní ẹjá gbé ìyẹn làwọn afáfẹ́ ni mo ta bá a ó ti ṣe ká ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wọ́n ti wá bó ti ṣe àwọn tí wọ́n ń kó wa máa bí tí wọ́n ti ò sẹ̀ yẹn tá a bá gbé wọn jalè gangan ẹ̀yà rí báyìí mọ̀ kọ́kọ́ ó rí ìdìpá gbá kálukú wa ṣètò jẹ ní odòdó wọn máa fi lé pẹ̀lú wa jẹ́jẹ́ tí wọ́n ṣe yẹn àwọn ni wọ́n á fi sílẹ̀ pé àtẹ̀mí ni wọ́n wọn bá wọ́n ti ibú báyìí náà ní gbogbo rẹ̀ wọ́n ti tẹ̀wọ́ gbà wá náà ni ó ti ń fi díẹ̀ díẹ̀ gbọ́mọ́fẹ́ wa tó fà á kì í ṣe pé jẹ́jẹ́ tí wọ́n ti yẹ kó túmọ̀ pẹ̀lú ìlú wọn ẹni tó bá jẹ́ nìyẹn yóò sòrò lókun wa ni èmo ti jẹ́ pé èèyàn rẹ̀ wúlọ́ nípa pé ah ibi tí àìlú lọ yìí kò tó ní ẹ má gbà pé yẹn ẹ gbà bí ẹni rẹ̀ àmọ́ ẹni tí ń kó wa máa bí kòtò ṣé yóò padà wá ṣe fọ́tò wà nílẹ̀ yìí rẹ̀ sẹ́ni wá lù rẹ̀ tó yẹ kí lọ́ba ti fọ́tò òkùnkùn kan tá a fọ́tò ìpàdé kan wọ́n tàbí sọ ti bá jẹ́ kò yẹ a ṣe kó so ìyẹn ni àti èdè ààrẹ kò wá sí ẹni kò fi wá lọ́wọ́ àgbọ̀dà bá kan ọ̀rọ̀ pé bá kọ́ kó dé sí ọ̀rọ̀ ẹ̀sìn tó jọ tó gbogbo wa pọ̀ òun là fi òun là so àgbẹ̀ gbọ́dọ̀ fi òwúrò nílẹ̀ fún bá jẹ́ ìbálòjọ ọdún fún òwúrò wa yìí so ọ̀pọ̀lọpọ̀ náà sì ti kí mọ̀ àti mọ̀ báyìí o àti mọ̀ báyìí o ẹ má jẹ́ra lórí pẹ̀lú gbogbo táwọn wa ti lẹ́yìn ìta àti wọn wọ̀nyí wọ́n ti fún wa ní kóòtù àti sàdọ́kìnrin lè tẹ ìwádìí yìí ẹ fún wa lẹ́bi ẹ̀ níbi ẹ bá jẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní bèrè ẹ̀rí agarada wọn ojú ń di torí wọn bá ti tí àwọn afáwọn ẹgbẹ̀dẹ bíbí à ìtumọ̀ ẹ̀rí pé awánútú awánú kùránì ọlọ́wọ́ bá àrí adéṣúnú túnú àlọ́bí ọ̀pọ̀ ọmọ sọ́ra àrí òun àwọn òun pé àdéṣá rẹ̀ lè yìí àmàlú lè yìnbọn balẹ̀ gbọ́dọ̀ pa ara fẹ́ kára bí ẹ̀fẹ́ kókó ara fẹ́ ẹ̀dá kan ẹja so àtẹ̀tẹ̀rọ̀ àdìgbọ́dá gbogbo tábàtì ó kéré pọ̀ ní kọ̀ọ̀bà àdìgbẹ́ lójú ojú ẹ̀jẹ̀ wọn gbà ní ọ̀dọ́ rẹ̀ aláwọ̀ mọ̀ nínú ọ̀dọ́ àlùkà eré mọ̀ nàfíà wà ní ìmọ̀ kọ̀ yíba wà á mọ̀lá ìmọ̀ kọ̀ padà ìyá rọ̀ bàlẹ̀ àlùmẹ́.